ṣiṣẹ́ ní yẹpẹrẹ láwùjọ hmm. ìjà aráàlú lomi gbè kiri nàásùnú àlàáfíà aráàlú ló jẹ́ ní kókó kókó kókó kókó Zaria Tinubu. ìgbà ìṣinṣin kì í dènà dọ́wọ́ bàbá ìṣinṣin. kò lè ṣí nípò. ẹni bá borí kókó ẹni bá borí kókó níbi mọ́lẹ́ni bá borí kókó Zaria ẹni bá borí kókó. òòṣà òkè ń gbà tábánikà kó kalẹ̀ lọ kó lánàá ìjọba máa ṣe tẹ máa ṣe bí ìwé ìwé báwo ṣe rí kẹ́rà báwo ṣe rí. àṣà ẹ ìgbà tó máa dé lánàá yìí ṣe lòun náà kàn ṣe jákujàku. a ní kí n máa ká láyé mọ odò kan tó ṣẹlẹ̀ olóṣì aláyé lọ́ọ́ ṣe yàmà yàmà. mo mọ bó ṣe lọ o mi mọ bó ṣe lára. kẹ́rà ti dọ̀ o máa bójú jẹ́ gan o máa bójú jẹ́ o máa bójú jẹ́ o máa bójú jẹ́ o máa bójú jẹ́ o máa bójú jẹ́ believe me o máa bójú jẹ́. ṣẹ̀ṣẹ̀ wà ń lù ni ìjọba ti wà ń gbòòrò rẹ kó mọ̀ pé àkọ́ báyìí lọ́yẹ̀ kò ṣe gọ́ọ̀mẹ̀. kò sí wàhálà àbátúgbà lára ẹ̀ ẹ bá wo àbátúgbà lára ẹ̀ yóò ṣe yóò ṣe fún mi tó tó yìí sí àmà jẹmọ bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ àbóyẹ ẹ̀sìn. Báyìí! Báyìí! Bàbá o! Bàbá o! Bàbá o! tíráìlì àbá àgbàlagbà. kí ló dé kí ló ṣẹlẹ̀. àwọn méjì fẹ́ẹ́ nìkan. kí ló dé tẹ̀ tó síwájú. ẹ kàn jẹ́ pé bàbá. jẹ́ ní kó wálé bàbá. owó ti yé yín. kí ló dé kí ló ṣẹlẹ̀. àbá àwọn bí ọ̀nà àtọ̀rọ̀ ni. lágbègbè ládùúgbò yìí ládùúgbò yìí. tíráìlì sílẹ̀ pírẹsidẹ̀ntì. tíráìlì àgbàlagbà. ọmọ wa ọmọ yìí. èyí tún. sẹ́gbẹ̀sẹ̀. pàpà àgbàlagbà àwọn ọmọ ẹ náà ni àwọn ọmọ ẹ náà ni àwọn ọmọ ẹ náà ni. báàlì òkè ìbá ń dáwọn lọ́nà ni aláyé kò tí wọ́n tó jọ wọn. òfin jófin aláyé. zagaza American boy alias koko zara ọmọlú ọmọ wọn ní stop nonsense ìmú kí bàbá àgbàlagbà bàbá nìyẹn bàbá kí ló ṣẹlẹ̀ ó tẹ mọ̀ yín tẹ́lẹ̀ àánú mi dùn yín pé mo mo pàdé. agbára kí ló ṣẹlẹ̀ kò sí problem. ó wà ó wà wọ́n sọ pé kò sí problem ẹ wò problem wà ẹ wò kókó sáré àbá aláyé tèmi wo ẹ̀gbọ́n wa ládùúgbò ni o tó yẹ kó sí nǹkan kò sí nǹkan náà nìyẹn. èèyàn lọ pa problem wà ẹ wo mo já kọ̀ǹtẹ́nà mẹ́fà síbẹ̀ bàbá ṣe ń gbọ́ mi kọ̀ǹtẹ́nà mẹ́fà ni mo já mẹ́fà mẹ́fà mo fọ́ three hundred thousand ojú adé ni wọ́n wá cross mi mọ́lẹ̀. ẹni lọ gbà. three hundred thousand ni mo fún ọ. a ní ní oṣù ni ṣé ń gbọ́ kọ̀ǹtẹ́nà mélòó mẹ́fà kí mi ti kù ah. tó lọ́wọ́ wà láyé ah. ẹ̀yìn agbára amakowa sọfíìsì bó ṣe rí náà nìyẹn lóòótọ́ ṣùgbọ́n. ẹ kó wá síbo. ara amakowa sọfíìsì agbára ní ká kó wá sọfíìsì ara amakowa sọfíìsì. aláyé olóró bàbá ẹ wọ mọ́tò ẹ máa lọ bàbá. ṣé mi jẹ́ atm ni ah, lójoojúmọ́ lójoojúmọ́ atm ni agbára agbára máa ń pa ọ́ tó bá. èyí kẹ́lẹ́ lọ́wọ́ yẹn lẹ́yìn ẹ̀yọ́ bá ń lé ìlọ bá mi ẹ̀yọ́ bá wí ayé máa bọ̀ jẹ́ ayé máa bọ̀ jẹ́ ẹ̀yọ́ bá ń lé ìlọ bá mi nínú president abẹ́rẹ́ àbá ayé lè lè sí aláyé ìdè abá ìdè abá sọ ibẹ̀ lórí Yeah. kí ló tún dé báyìí ó mọ̀ kó tó ṣẹlẹ̀ sórí gbogbo nǹkan táwọn bọ́ ìsìn ẹ̀fẹ̀ jọ ó tẹ́ẹ̀tì máa wà everything dada kí sórí bẹ́ẹ̀ ni ẹ kọ́ máa gbádùn lọ kó sí wàhálà ẹ fún mi ní bíi three hours èmi gan máa yọjú sí i ojúbọ sí wàhálà ẹ ṣe. Dear, kí ni mò ń gbọ́ tẹ̀sán sí ah, three hours again ẹ jọ gba owó lẹ́wọ́ nílé iná for a week now àròjù nílẹ̀ rárá tọ̀ ẹ tẹ̀ bá lu five hours nínú ilé ẹ jọ kí ló ṣẹlẹ̀ ìgbà ọlá wọn fẹ́ mọ̀ yìí. Ah, obìnrin yìí kí ló dé ah, ó yẹ kó understand iṣẹ́ wa yìí iṣẹ́ ń ṣe lè tọ́jú o owó ṣe ni mo yàn bí èèyàn bá ń gbọ́n odò nínú òjò tí gbogbo ara bá àtọ́jú gbogbo ara rẹ̀ máa ta Ah, wọ́n ti recognize wa nídìí iṣẹ́ yìí jẹ́ ká ṣe kán lè mọ̀ pé àwa náà kó pàṣẹ nígbà tiwa. respect ọba ọba how respect. gẹ̀ẹ́sì kan ń béèrè yín ta ọ̀hún sí ó dúdú báyìí wà bọ́ sí díẹ̀. tí mo yẹn wúra pé kéènì. jẹ́ ah, ah, wọlé àwùjẹ lówó jẹ́ wọlé jẹ́ wọlé. Yeah ṣiṣẹ́ ní àsìkò ẹ̀ka ṣe. Iye mi máa ṣiṣẹ́ lọ. Ah, báwo ni o ṣe wà o? Ẹ ṣe ẹjọ́ kọ. Ẹ rà sà, ẹ rántí ojú ẹ̀ Bí o fẹ́ ṣe bí ẹ rántí. Ok, látọ̀dọ̀ CP. CP CP CP. Commissioner of Police. Oh, Commissioner of Police, yeah, yeah, yeah, okay, mo ti rántí yín. Wọ́n ní kí n fún yín náà ibi níta. Ah, ọ̀rẹ́ lẹ́yìn. Ah, ọmọ sí ìpínlẹ̀ ṣe wẹ́ẹ̀dì lórí ìwọ́n tó mọ̀ sọ ọmọ sí ìpì kọmíṣánná pólísì lè ọmọ ìfẹ́ ṣe wẹ́ẹ̀dì ó wá ìnváìtì àwa àjìjàgbara sórí pé wọ́n ti rẹ́kọ́pẹ́ǹsì wa wọ́n ti dá àwọn wọ́n ti mọ rírì iṣẹ́ wa nílùú. àgbà ó máa rí bẹ́ẹ̀ cp náà understand pé tí ọlọ́pàá àti police ọba ríra wọn àwòrán àwò nítorí iṣẹ́ kan náà ni. ọ̀rọ̀ tí mò ń sọ nìyẹn nítorí bá ọlọ́run ti gbàdúrà o ìyá mi fáwọn sọ fún síbi pé àwọn làwọn àkọ́kọ́ ní pàtí yẹn ẹ kò sí ẹ ṣe. ẹ jẹ́ kí n máa lọ. kókó kókó kókó Zaria lọmọ tán sọ. ẹni bá fojú di ẹni bá fojú di kí ló máa ń ṣe ẹnu kí ló dé dúró kí ló dé máa ń ṣe ẹnu mo fẹ́ fọ ọdún méjì ní pé kó jẹ́ ká tètè máa lọ ó dún pa lọ. mo ní kó ti dún mọ́kọ́ ni mo ní kó ti dún sálẹ̀ mo fẹ́ kẹ́rẹ́ àbí mo fẹ́ kẹ́rẹ́ àbí mo tún nà mí fún báyìí mo tún fẹ́ nà mí rí mo tún fẹ́ nà mí rí báyìí. mo kì í nà obìnrin náà báwo ni ẹ ṣe nà obìnrin báyìí náà. ẹ tiẹ̀ ní respect rárá. Ah, ah. mo fẹ́ ìyàwó ah. ìsà mo lọ gbọ́ sẹ́pẹ̀ fún ìsà ṣé lájọ́ ẹ̀mẹ́tẹ́ ẹ̀ máa sọ̀rọ̀ mo jọ wèrè tó kọ ìwà ni. má sọ̀rọ̀ ẹ̀ mọ̀ láyé ẹ̀ tọ́ ìyàwó ẹ̀ pa kí ló kẹ́ bẹ́ẹ̀ làwọn tèmi tó tẹ̀lé mi wá àìrọ̀ ọ̀rọ̀ tó ń sọ jẹnu ẹ lọ. èmi. ẹ̀ ta ni wọ. èmi ta ni ẹ. èmi lárí bọ̀ ẹ̀ wọ́n bọ́ lọ́wọ́ ìwọ ló gbé sínú one thousand láyé ẹ̀ tó bá ti rí mi ọmọ tó wà jọ ìsàkàsà American boy kókó sẹ́dá ó pọ̀ létí Lagos state ọmọ olú ọmọ ẹ̀s ọgbẹ́ni ọ̀rà ọ̀rà tó bá fẹ́ jẹni lẹ́lẹ̀ ọlọ́run ẹ̀ ẹni wọ́n ìwọ ọ̀rẹ́ ìwọ akójọ ìjẹun ẹni ọ̀gbẹ́rẹ́ ọ̀gbẹ́rẹ́ ọ̀gbẹ́rẹ́ ọ̀gbẹ́rẹ́ Lagos state olú ọmọ ìwọ wàsáré kò tí ì yà. ó yà yà dùn do your worst. Ah, ah, eh, ìwọ. ó yà ah, kí ló ṣe kí ló ṣe. ṣe jọ mi ẹbí ìwọ ẹbí lásán kò jẹ ó yà kí ló ṣe kí ló ṣe. kókó kókó Zaria lọmọ tán sọ. ẹni bá fojú di ẹni bá fojú di òrò ajé. ọlọ́run wájú tá ló sọ ọmọ mi báyìí. mọ́mí láre ò tí ì níyàwó kò tí ì níyàwó rárá fúnkẹ́ òun àti boyfriend díẹ̀ lọ́jọ́ kóra wọn wá tí wọ́n ṣe láre báyìí tẹ́ bá rí ìgbà tí wọ́n na láre ẹ máa rò pé ó jánà mọ́ màálù lẹ́nu ni tí ò bá ní pé láre gbé bọ́dì ẹ̀ pẹ̀lú sẹ́ǹsì ẹ̀ ni ó máa kú síbẹ̀ ni ọlọ́run bá ń gbọ́. ẹ wo bóyá ṣe gbójú ẹ̀ náà sà ẹ wo. fúnkẹ́ ní boyfriend. bẹ́ẹ̀ ni mà. ẹ wọ̀ mí ìran ni. ó dẹ̀ ń bèèrè lọ́wọ́ mi. ìwọ àtẹkọ́lẹ́jọ́ palẹ̀jọ́ kún mi ìwọ náà ò dẹ̀ sọ̀rọ̀ àwọn olóṣèlú báyìí tó dẹ̀ jókòó kalẹ̀ bí arọ dádì dádì mi ò ní gbọ́ o mi ò ní gbà dádì o tí bá ti gbọ́ kí n kú dádì tí bá ti gbà ayé mi bàjẹ́ fúnkẹ́ ah, ayé mi tèmi bá mi fúnkẹ́ kó àwọn boyfriend ẹ̀ pé kí wọ́n bá mi pé kí wọ́n nà mí ah, mi ò ní gbọ́ o ẹ̀jì tó bá ti ṣẹlẹ̀ ẹjọ́ ẹ má dà sí ẹ má dà sí. ẹ̀ẹ́n so òótọ́ ni pé fúnkẹ́ ló rán àwọn boys ẹ̀ àwọn boyfriend ẹ̀ kọ́ wá nà ẹ̀. ẹ sà alólórí burúkú lọmọ fún kẹ́yìn ẹsẹ̀ mo ètò tún sọ sẹ́ wèrè lọmọ yẹn ṣe rí ọmọ yẹn tí ò bá ń ṣe bóyá pé ọmọ yẹn jẹ́ obìnrin ni wàláhì ọlọ́run máa ń gbọ́ máa lù pa bọ̀ nítorí ọlá ìjọba òun ló jẹ ẹ wo bóyá ìṣọ̀rẹ́ mi náà mo mọ̀ kan tí mo sọ. ẹ gbélé gbọ́. tẹ ma dúró dúró níṣòro. ẹ lọ rẹ. ẹ lọ ibo ló wà fi kíkí lẹ̀ jàre ibo ló wà. Ah, mo ṣe ẹ̀kan rí mítìn kan ni. o tó bá ti kúrò mítìn yẹn máa bọ̀ wá bá mi lé sísinsìn. ṣé ò sí àbí àwọn ọmọ ìtún ti bẹ̀rẹ̀ wàhálà wọn ni. má bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà ni mo ní kó bá mi lé sí i fẹjọ́ lẹ́jọ́. ìsè ẹ ẹ lọ. rí mi lẹ́jà rẹ don máa béèrè question òṣì lọ́wọ́ mi nonsense. kí gbogbo pàlàpàlà ibà ìtòlọ́ lọ. ẹ. ah wọ́n kọ́ tó sọ mọ́ mi dànù. Ah, bẹ́ẹ̀ ni fúnkẹ́ fúnbó. ó máa jọ mí lójú o àṣọ òṣè kan lẹ́nu la ìkìdá òun lásán lásán ní gbogbo ẹnu ẹ. bẹ́ẹ̀ni kẹ́hìndé aríyìn bí ló pè é bẹ́ẹ̀ síta yẹn lòdì nígbà tó bá sábà lẹ́nu ẹ̀ ah, ah, níyẹn wọ ìwọ wá nǹkan tí o fẹ́ ṣe tì o wá nǹkan tó o fẹ́ ṣe títí títí o rí wọ́n lọ dé àwọn bọ́ọ̀sì ọkọ ẹ̀ ló ah. sọ fún mi tí wọ́n bá lọ pa bọ́ọ̀ yẹn ńkọ́. ó fẹ́ pa ni ta ló tiẹ̀ mọ̀ bóyá àwọn ọkùnrin tó ń kó kiri ló fẹ́ ṣọmọ lọ́mọ lóṣè yorùbá bọ̀ wọ́n ní afẹ́ báyọ̀ fojú rẹ̀ wọ ẹni kí ni kàtìkàtì kí ló dé. níyì ah! ọkọ tó fẹ́ wọ ní iṣu lọ́kà ọkọ tó sanwó orí ẹ ojú gbà mí ti fún ẹ. ayé mi tèmi bá mi ah! táwọn ẹlẹ́rìí mi báyìí dáàdi yóò ní lárí ìpamọ́ mi lárí fẹ́ pa mí ni ó fẹ́ pa mí ni ah! tí ẹ bá rí bí ṣe disgrace mi nínú ọjà lẹ́lẹ́ ó gbọ́ ara mi ẹ̀wà pa gbogbo ara mi lórí yeye mi ó disgrace mi ṣé láwọn guys tó bọ́lá níjà yẹn ó gbèjà mi ni nígbà tí wọ́n rí pé Lánrè fẹ́ pa mí wọ́n gbà ṣóbìnrin ló fẹ́ lórí náà bẹ́ẹ̀ tó fẹ́ disgrace báyìí in fact jáde Lánrè fẹ́ ó fẹ́ naked mi nínú ọjà Ọ̀ṣọ́dì ni. Àwọn guys wá gbèjà mi ni. Daddy can't you see? Now he wants to kill me. I'm tired. I'm tired. Oh my pa you don't ló dé gan-an náà lè fẹ́ pa Oh my God. No, no, take it easy. Ṣé the mi ò mí but nǹkan tó sọ yìí? Lórí ọmọ láì láì wọ́n ti kill me. Not fẹ́ pa mí, ó fẹ́ pa mí. Dáàdi wa, ṣé pé my pọ́ mo yóò kí n parọ́? kò kí n parọ́. ẹ eh, fine mo mọ̀ pé kò kí n parọ́ ṣùgbọ́n agbọnsẹ oyin sẹ ojú olóko rẹ kúlùbùkúlùbù yìí ẹ ta ló wá ń parọ́ nínú ẹ̀yin méjèèjì báyìí ṣé ẹ fẹ́ sọ àwa tó bí ibi wèrè gan-an ni. ẹ wo at instruction sí marriage yorùbá lè work ẹ jẹ́ ká separate wọn torí mi ò lè lose ọmọ tèmi. Ah, ah. separate kọ́ ah, separation ni ọdẹ kí wọ́n separate à ń jẹ́ kuru ọ̀rọ̀ kò tán ọdẹ ara ẹ̀ tún gbọ́wọ́ ẹ̀ sáwọ̀ wọ́n ti separate tán. ẹ lọ́ọ́ jàre ọ̀rẹ́ báwo ni sọ mo lọ wà. mummy ké. tí ẹ bá ṣe yí pé mo wo ọlá ọjọ́ orí rẹ àti ọjọ́ orí tèmi náà ni ihun tí n bá ṣe fún ọ ara yín ọkọ. torí ṣàánú mi Èdùmàrè sí ọ̀nà mi ní rere yìí ó ní ohun tí mo fẹ́ fi fàyọ fún yín àmọ́ bí ọba tó bẹ̀rù ó yẹ kó tó ṣáájú kí irú eléyìí kó máa bú ìyàwó tèmi ṣé ọ̀wọ́ epo ni àbítà ìrówó rà ẹgbẹ́ ń bí gbo àbítà jùmọ̀ pélé pọ̀. ẹ wo bí bàbá tíyàwó yóò bá ṣẹ́ mi mi ní báwo jẹ́jẹ́ mi ni mo máa jókòó tó máa máa bá mi ṣé dandan ni kí tó gbégbá wọn máa ní mò mọ́ gbé kí gbáwọ́ wọn ní mò mọ́ gbé kí ni mo ṣe fún wọn ganan. ṣé gbogbo ẹ̀rọ ẹ̀fọ́ ń gẹ̀rẹ̀ ọdún lẹ́nu ọ̀rọ̀. ẹ wò má mi à. ṣe máa wáyé. ìyàwó tèmi ṣe ọ. bàbá ń tèmi ní ká ẹ wo ẹ mọ̀ wo tọmọ yìí o amúnibú ẹran ìbíyà yìí o ẹ mọ̀ wo tí ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹjọ́ yín eh, kọ́. mọ́tò débọ̀ ní ìsìn àjẹ́ kí n wọlé ijó ṣe ti rìn kiri bí ìgbóná ó lọ kọ́bọ̀ kò rí náírà kan mú wálé. àmì ẹ má fún mi lójú wọn o. Ah! èmi kọ́ ìyá sẹ́gbọ́ tèmi. ayálégbé tó bímọ tó sọ ọmọ ẹ̀ ní kọ́láwọlé ìgbò onílé bá fún un níwèé yóò kú ọ lẹ́ẹ̀bọ́ ta bẹ́ẹ̀ bá wá kọ̀ tẹ́ ẹ̀ san owó tẹ́ ẹ jẹ mí ẹjọ́ yín kọ́ bí ìbá ṣe pé bẹ́yà mo rò tọ́lọ́run nígbà tí fọlọ́pàá gbé ọmọ rẹ ni. lórí kí ni kí ni mo ṣe. tó ṣe ọmọ tó ṣe bẹ́ẹ̀ bá láti rówó mi san èyí tó bá bí dànù yín ẹ wọnú ilé ìwà bá mi. kí ló ṣẹlẹ̀ kí ló kọ́ kalẹ̀ wọ́n kọ́ face me and slap you wọ́n ní pé ká má wọnú ilé wọn ká lọ ní banana island kọ́ wá lọ wọlé ń bẹ̀ kí ni láti má dá wọn lóhùn jọ. láàdúgbò mi bàbá rẹ̀ kọ́lé sí banana island ni náà lọ padà rè. báwo ló ṣe ń ṣe bẹ́ẹ̀ ọkọ tó sọ sí bàbá yẹn ti pọ̀ jù. wo bí ọ̀rẹ́ mi ìwọ náà mọ̀ mi pé jẹ́jẹ́ mi ni mo máa ń lọ ah. jẹ́jẹ́ lọmọ èkó lẹ́yìn òtọ́ mi mi kì í tọ́yàn wọ́n náà mọ̀ àwọn náà kọ́kọ́ tọ́ mi o gbọ́nba tọ́ mi mi ní bú wọn. ní sùúrù nǹkan náà tọ̀ sọ́mọ ìyá ẹ̀fọ́ ni àbọ̀yọ́ ní à ń dúró rán sẹ́bí wọ̀ ṣe ń sí ìyàn ìyá rẹ̀ ìgbà ọlọ́run náà á ṣètò bá máa sanwó yẹn má wọ̀ wí ẹ̀ fọkàn ìbàdàn lórí kó tó ṣe ó dùn mí nídẹ̀ẹ́ wo ẹ má bínú. kí ló ṣẹlẹ̀ gan kí èdè ń bọ̀ yàgò ìkéré náà. olórí kúkú ni àbílẹ̀ ah. ìkéwé olórí kúkú ni. ṣẹ́wọ̀n ìlẹ̀lẹ̀ lè yàn ṣẹ̀wọ̀n èdè náà kà ṣe òun náà yà là mẹ́ta wọ́n fẹ́ tì lọ́wọ́ ni ó ti ṣẹ̀wọ̀n èrè wò. ẹgbẹ́ ká máa gbé lórí ọgbẹ́ ní bọ́ọ̀ṣì. ọ̀gá dé lórí ayé àti ìjọba kí ló ṣe é tó ṣe àmàyàmà orú ìdùnnú yẹn náà o tún wá lọ ń tó bá fẹ́ bá àwọn sọ̀rọ̀ tó bá yẹ kí sísẹ̀ tiẹ̀ ó ní nǹkan tó yẹ kó bá ṣe. tó wá lọ ń bá àgbàlagbà ọlọ́run lọ́ọ́ ṣe àmàyàn pẹ̀lú ẹ̀ ẹ tó tu ẹbí lọ́mọ kí ló ṣe ẹ. dákẹ́nu ẹjọ́ agbára kò fowó àtọmọdé ẹnu èlò lówó ojú tó owó òwò àbúrò àbórí bàbá ṣé oní bàbá lè fún ewé yìí. kí ló ṣe ẹ tó ti máa ń mú gbáyà fún ẹ wàá lo bíra àtẹyìn àbí kí n ti ka bàbá tó tó ẹ dàgbà lójú orí ẹ ń yí ni. wọ́n lé onídọ̀tí láwọn eléyìí. wọ́n máa ń wá rere yín. ó gbọ́dọ̀ ọmọ yóò gbọ́dọ̀. màmá sọ mi kékeré màmá gbọ́ kó má gbọ́ òun ló ti ṣé wọ̀nyí. wọ́n ń ṣerú nǹkan bẹ́ẹ̀ mọ́ o ẹ ti ń bú bàbá oní bàbá ẹ̀ ló ń bú. wàá ṣe nọ́mbà radical lọ́wọ́ ẹ̀ fún mi fóònù ẹ̀. ó wà lórí aago. ó wà lórí aago. yẹ̀dọ̀ kò ti gbàgbọ́ yóò máa gbé lọ́ọ̀gùn. ẹ̀lú adika kókó ló ń sọ̀rọ̀ ibo ló wà. wà á bá mi kó seventy six thousand ó ní kó yẹn fún o wà á tẹ̀lé lọ sílé baba landlord wà á gba rìsíìtì fún ọgbọ́n ọmọ yẹn oníyẹmọ ẹ̀wọ̀n ọlọ́gbọ́n lọ náwó yẹn tó bá yẹn ti dénú ilé yẹn sọ fún baba landlord kó pè mí gangan ó ti yẹ tó bá ti kó yẹn fún baba yẹn ó máa wọ́n mọ yẹn. ẹ kò yẹ pé kò kó sáà. ẹ ẹ kò kó sáà ló ẹ ó ti yẹ wàá ṣeré ó yà wá gbogbo pàṣẹ kó kó mi. ok ok bọ́mọdé bá ṣẹlẹ̀ àwọn bá ṣiṣẹ́ alẹ́ mo kó tíkẹ́ẹ̀tì fún yòókè sàárọ̀ la bí ló ṣẹlẹ̀ mo ní kó fún ọ. ẹni bá o ọ̀rọ̀ àgbẹ̀ o sinike kiki mo sinike koko koko sari ama sinike ma. kírú eléyìí ọmọ alánú gbàgà kọ́ máa búyàwó tèmi jẹ́ ọ̀wọ́n epo ni àbídà ìrówó rà mo jìyà kí tó kọ́ ilé yìí ni. wọn yàwó báńkì jẹ́ ń sọ̀rọ̀ jẹ́ ń sọ̀rọ̀ ìkúnlẹ̀ iṣẹ́ wa ìyàwó báńkì kọ ẹ wò orí orí mo fi gbàárù lóyìnbó kí n tó wá dáadé gbọ́rọ̀ lóṣòdì ni ẹnìkan wá dé lọ́sàn gangan ní lanu gbàgà ní búyàwó tèmi. bàbá hmm. ẹ má bínú bàbá wa lẹjẹ oyinbo tẹ ti gbàrú yẹn hmm. ọmọ ògúnrò làwọn náà bẹ kàtó débi tẹ bá gbọ́ rádìkàrẹ o rádìkàrẹ o ọmọ tó jọ dàdí ọmọ tó jọ ọmọ mi àwọn là ń jẹ bẹ́ẹ̀. bàbá ẹ má bínú ẹgbẹrẹ ẹgbẹrẹ ọmọ wa ni ọmọ yìí ni wa. Hmm gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ rẹ̀ dárí ìlú wa náà. ọ̀dà èmi ò tiẹ̀ bínú mọ́ wọ́n ní bẹ́ẹ̀ bá ti rí ẹni bí ẹni èèyàn bí èèyàn ó yẹ kó lúwa kókó mẹ́dọ̀. nígbà tí jíṣẹ́ Kókó Zaria àti mo ti fetí mi gbọ́ ah ọmọ lọmọ òun. Kókó Kókó Kókó Kókó Kókó za za za Zaria àwọn èèyàn nìyẹn o. àwọn èèyàn nù ẹni bá rí wọn tó lóun ò rí èèyàn ó ń tọ̀ òun ò rí èèyàn mọ́ àtẹ̀kejì rẹ̀ olúùlú Ah! bẹ́ẹ̀ yẹn bá bẹ́kún wọlé wọn báyìí ẹ̀rí ní ọ̀bájúbóde. bàbá hmm? owó lé ní ìlú. ṣe é rí o ṣe é rí ohun táwọn wí o àìtí ìkó ìbálẹ̀ ìbá ti ń ṣe o à ń pè rí àparò lákì orójáko òun ni o tẹ́ ẹ bá lè mọ̀ pé èèyàn làwọn ọmọ òun dákun mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ rẹ̀ dákun iṣẹ́ kí ló ṣe fún sáríà tẹ̀ dùn. Ah, bàbá síákà kí n tiẹ̀ asọjá san asọjá àmọ̀ náà ni lọ́balẹ̀ ayé rẹ̀ jẹ́. ni. ìyá ẹbọ ti gbowó rẹ. èmi kàn ń béèrè ni kẹ́ẹ̀bà lè mọ̀ yí pé aláàánú làwọn ọmọ tí mò ń wí ni sọ́mù àrán ni ọ́ ni àbómùpo àbí gbónà. ẹni bá porí kókó sáré á ibi orí ara rẹ̀ ni ó fi gbé torí pé kò bá wọn lọ́wọ́ nínú ìbàjẹ́ ká sunna àní orí ara rẹ ni ó fi gbé torí pé kò bá wọn lọ́wọ́ nínú ẹ̀gbin. tẹ́sánlé ayé kò dùn báyìí èyí tó wẹ tó yẹ kó wà lókè ẹ gbé sísàlẹ̀ sísàlẹ̀ ẹ gbé sókè ah, ah. ṣebí ilé ọkọ ọmọ lọmọ ń gbé. dáàdi wa wọ́n ní àgbà wa búra pé òwe ò bá ṣe é rí hmm. ní tó ń ṣẹlẹ̀ láàárín ọmọ wa méjèèjì ó ti ṣẹlẹ̀ sáwọ́ òbí wọn tá wọn náà rí. yes. àbí ṣé iná máa sọ pé ẹ̀ lẹ́ẹ̀sìpírẹ́ǹsì zero rẹ̀ torí pọ́n ṣẹ̀ fẹ́ra wọn ni tó bá máa di pọ́n bẹ̀rẹ̀ sí bímọ sí tó máa tó bíi one to two years wọ́n á mọ̀ wá ara wọn. but mummy Lanre tí n bá tiẹ̀ tẹ̀lé wá rí ó fi yé mi wípé kì í ṣe àkọ́kọ́ kì í ṣe ẹlẹ́ẹ̀kejì pàápàá kì í ṣe ẹlẹ́ẹ̀kẹta tó máa fi ẹjọ́ Lanre sùn yẹn ẹ wo ẹjọ́ torí Ọlọ́run pàá lẹ́rìn pàá tí ojú òun ò bá fọ́ rabaraba ló máa máa wo ẹ bá ń bẹ láre ẹ jẹ́ sọ fún pé kó yé na ọmọ mi mọ́ tí láre bá kọ̀ tí ò bá change ó dẹ̀ pa máa separate àwọn méjèèjì. ó mú bẹ́tà ó dẹ̀ pé bẹ́tà but am sick and tired of all this kí ló dé ṣe fẹ́ pa mí ni ẹ gbogbo ara mi ọmọ fún mi náà pa lójoojúmọ́ sọ mi di punching bag kí ló ṣẹlẹ̀ gbọ́ná ó ti sú mi ó ti sú mi. ẹ má gbé yẹn wá rárá kí ni mo ní ká má ṣe ẹ má gbé yẹn wá ẹ wò eegun tá a fi kájá lọ́rùn lọ àwọn méjèèjì yìí o ajá ò gbọdọ̀ jẹ́ kò rẹ̀ gbọdọ̀ gbé sọnù ṣó ti yẹn kò sẹ́ni tó lè yà wọ́n. ẹ wò dáàdì wa mo sàsọ fún yín pé mo fẹ́ jáde tẹ́lẹ̀ ẹ jẹ́ kí mi excuse yín. Daddy. Daddy, ṣé ọ̀rọ̀ tí mo sọ ti wá pọ̀ jù ni? ah. ah ibi tọ́rọ̀ ẹ̀yin obìnrin ṣe máa ń sú mi ni gbogbo ẹjọ́ tó tẹrò sílẹ̀ sí mi ò rí nǹkan kan pàtàkì tí mo lè dì mú bẹ́ẹ̀ àwa winston ò sọ pé ṣé nǹkan tó sọ ṣó dáa ṣé nǹkan tí wọn náà sọ ṣó dáa torí mi lórí ìjókòó wá ń nǹkan tó ń sọ yẹn tó bá jẹ́ pé wọn fẹ́yìn obìnrin ní àǹfààní láti contribute ẹ sọ pé ẹ ọ̀n jẹ́ káyìn obìnrin kẹsọ̀ tọ́ nìyí o kẹsọ̀ ẹ bá máa sọ náà kò ní sí nǹkan kan tó máa make sense nínú ẹ̀. wo jàre my dear ìwọ ni mo ní bá sọ̀rọ̀ má gbọ́ nǹkan tí wọ́n mi ẹ̀ ń bẹ sọ èmi àti ẹ yìí máa ní láti ríra lẹ́yìn ìjókòó you and me one on one ṣùgbọ́n. money gang kakọ yóò gbé ṣe mọ̀ pé you are all about money and rate business but kí n tó sọ anything níbí báyìí mo fẹ́ gbọ́ opinion ní ilẹ̀ yọ̀ kọ̀ọ̀kan before I know what to say. ṣé ti ẹ̀ rí i bọ kókó Zaria èmi ò láìkí rárá sitin alukuran ó try to embarrass me ẹ lè imagine ààbọ̀ orí ẹlẹ́dàá ìjọ o torí pé ká ní ṣe ni pé mo gbé ìbọ̀dá níjọ tó bá mi pẹ̀kọ́ mọ́sẹ̀sì ẹ̀ máa fọ́ ìyá alájà ẹ lórí mi ọ̀dọ́ gbọ́. angel angel farabalẹ̀ náà don't be judgmental. no dey tell me that he say i say to pe person bojú mi jẹ́ You say make i farabalẹ̀. ṣé o rí ọ̀dọ̀ wa ló ṣẹ̀ sí nítòótọ́ torí pé láàrin èèyàn wa ni ó bá wa tó wa lẹ́jọ́ tó bọ̀ ṣe rí bọ̀bọ̀ Koko Zaria yẹn mo ti gbọ́ scores ẹ̀ ń gbòòrò gan àwọn èèyàn dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ń gbòòrò gan pé bọ̀bọ̀ yẹn orí ẹ̀ wà bẹ̀ sí na correct person so ká tó sọ pé a fẹ́ take decision kan sìn ẹ ju ẹ jẹ́ ká farabalẹ̀ ṣó yí ẹ. àlà inú ẹ ni kò mọ̀. nǹkan tí mímì sọ yẹn mo support because Koko Zaria àwọn èèyàn ń sọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn ó ń sọ̀rọ̀ ẹ̀ gidi gan nígboro mo dẹ̀ fọ́ fún un so ká tó take any decision. Mm -hmm. Ah, ẹ jẹ́ ká. sọ́yìn kò ya oya orí burúkú mọ́ tilẹ̀ sá. aláyé bọ́lá ẹ̀ bẹ́ẹ̀ jọ bẹ́ẹ̀ ti ya rẹ̀ sá. láti yàgò ẹ̀ bíbà. àwọn tó lé wọn sí mọ̀kọ́ máa ṣe sọ́ra. aláyé bọ́lá ẹ̀ bẹ́ẹ̀ jẹ́. tẹ́tí dùn ya ẹ̀ yìí. ẹ̀jẹ̀ sọ pé yòókù ojú òun jẹ ó dà tó bá gba tí ẹ̀jẹ̀ tí láyìn kan ó fọ́ lójú ní abọ́ kúgbà tó ṣẹlẹ̀ tẹ́tí ni smart person. Ah! ọ̀gbẹ́ni pariwo ẹmọ náà kí ló ṣe ẹ̀gbọ́n náà kí ni problem ẹ tó bá lọ́rọ̀ sọ jẹ pariwo ẹmọ òjókòó síbi tó jókòó sí ẹ ah, ah. èmi ní lára ìgbà tó gbojú lára jẹ náà tẹ́bá ní láre ẹ̀jẹ̀ gbó láre ni nígbà tó máa gbé láre lọ́sùn báyìí àwọn dókítà ń béèrè lọ́wọ́ wa pé kí ló ṣe láre báyìí ó sì pọ̀jù náà. ìròyìn kéré èrò èrè máa sùn ilẹ̀kùn máa tì ó ti yé mi sí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé àárẹ̀ ọ̀tá ni mo wà ní èyí tí mò ń bá jẹun tí mò ń bá mu tàtújọ ń ja olè tàjọ ń tàbọ̀ tàtàtà so a ò fi inú kan bára wa lo àbí. I see. It's okay. It's alright. I know what to do. Money gang, carbon! I will be back. Ìròyìn ò kájọ understand. Mo mọ̀ pé ogun nǹkan tó to dùn in lọ́kàn ní ti survive. But you people should know we are here for business. And nǹkan tó ṣe ó you wá lókun yẹn. You don't have time to play, no time to play no time to check time. Our next agenda is to love. Now, woman, listen and listen good. Mi ò ya wèrè o. Mi ò fọ́ lórí orí mi ò dẹ̀ dàrú mo mọ nǹkan tí mò ń fi ẹnu ara mi sọ. Tell your daughter. Kó bá sọ̀rọ̀ níbi tí ó ti ń gbọ́. Tó bá ṣe anything. I mean just anything. Láti hot ọkọ ẹ̀. Yẹn láre ha wàhálà máa ṣẹlẹ̀ kí ni mo wí fún yín wàhálà máa ṣẹlẹ̀ in fact i will disown you. ṣé o lè tọ́ yẹn ni. and i'm serious about it Ah ah. nonsense. uh wait i don't understand kí ló ṣẹlẹ̀ kí la gbé kí la jù dáàdì sọ pé àwọn máa dé sómi lórí ọ̀rọ̀ láàrin no wait Is there something I need to know? I don't understand. What's going on? Má dàda jẹ́ lóhùn. Ṣorí láti alẹ́ àná tí wọ́n ti dé náà ti ń kanra. Èmi ò mọ̀ kọ́ tó kọ́ wọ́n lára o. Even wọ́n kanra mọ́ mi nínú yàrá. Advice mi máa fún ẹni ṣáà ní sùúrù pẹ̀lú ọkọ ẹ̀. Má bọ́ ọkọ ẹ̀ já o. Ṣo ti gbọ́? Ṣáà ní sùúrù. Next, um, wọ́n ti fẹjọ́ ẹ̀sùn àwọn ti rújọ́ tiwọn. Náà wọ́n á fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ láàrin yín sọ́tẹ́nu ẹ̀ olórí burúkú mà ní bọ̀bọ̀ yẹn ṣá ó máa fẹ́ tipátipá bá mi sùn máa ń lò. ṣé o mọ̀ wípé ibi tó wà ìwọ̀n kí n parọ́ ó bẹ́tà kó sọ tó tọrọ kí ló ṣẹlẹ̀ báwo lẹ́yìn sọ̀rọ̀ báyìí aláìní bí wèrè bí aláìní làákàyè. ṣebí torí ordinary four hundred thousand ló ṣe fẹ́ bá mi sùn. ọlọ́run á pa àwọn tó tó ẹ̀ dàgbà ó ná four hundred thousand àfọ ló ní ordinary four hundred k ordinary. wẹ̀rẹ̀ wo ló sọ̀rọ̀ láti yẹn torí mi ò wojú anybody jọ ṣé four hundred thousand wà ní owó ni àìmọye ọ̀rọ̀ tó ná two million ten million fún yàn tí mo ṣí aṣọ ẹ̀wọ̀. ọ̀rẹ́ àkórí àkọ́bí dádì ẹ̀ dá o ṣé wọ́n ti ná one fifty olódìdí fún ẹrí. kò lè ní da fún yàrá ìyá ẹ̀ orí pé mi ìbojú ẹ̀ bá ti mọ̀ sọ. wọ́n ti ná tó two million three million tó rajá ń jòkó àbí. màá fi ká gébè mi pẹ̀lú ọ̀dà tó ń jẹ yìí kò sí wàhálà kò ń ṣàsìkò yìí mi lásìkò ẹ̀ sí wọn kó wọ́n ponú lọ́mọ mi lásìkò ọmọ tí wàá ṣe àṣẹ lèmi ń pa báyìí o ti gbọ́ wàá kọ́kọ́ lọ sílé yín wàá lọ fọbẹ̀ fọbẹ̀ wà wá lọ bá bọ̀bọ̀ yẹn wà wá lọ lùtẹ̀ kóun lè yabẹ̀ yabẹ̀ o ti gbọ́ tí o ní sóríire tí kò bá ṣẹ́ níṣekúṣe ká yẹ fẹ́ bàjẹ́ kó tó hmm. kúrò ń bẹ̀ wo ah. o ní rìn lóṣòdì mo yà gbà báyìí tó bá bí àwọn tó tó ẹ̀dàgbà rẹ kó bá ṣe tí mo sọ máa lẹ̀ nǹkan bẹ̀ wo ní délé ayọ̀ ó dà tó rí ẹ̀ ń yí. wọ́n ti ṣàlàyé fún wa kí ló ṣẹlẹ̀. ó ti mọ̀ pé wọn bẹ́ẹ̀ kí olórí búkú yẹn ló máa mẹ́jọ mi wá. Eh ó ní mo gba boyfriend òun ni. ẹ ṣé wọn ń gba boyfriend èèyàn ni mo béèrè lọ́wọ́ ẹ ah, ah. mo béèrè lọ́wọ́ ẹ ò gba Kevin lọ́wọ́ mi ni Àjàní ńkọ́ ṣe bí wọ́n ló gbà á Láńrè ńkọ́ ah, ètò ti ẹ̀dùn mi jù délé gíwá ò gbà lọ́wọ́ mi ni àbólórí burúkú ni ẹ wá sàké ẹ gba boyfriend ẹ ni ìwà ṣẹ́wó ṣì mi mọ̀ pé wàá padà wá sábẹ́ tẹ̀ wá ń bi kò ní dá fún ẹ. màámi ṣé ọwọ́ yín ló ti gba boyfriend márùn-ún ẹ kí ni èjì ẹ gangan tó sáré ní boyfriend tó ju márùn lọ débi kó lè rí márùn gbà. jọ kí n tiẹ. ẹ ó kàn mí torí ẹjọ́ ń wà ní. kókó àlejò wẹ ibi tó ti pàdé náà lélẹyìí. ẹ bó ṣe wá ní wọn tó náà kò yọ lára ẹ. kókó náà èmi mo ní nǹkan mi èmi tó bá wù mí mo lè fi ṣe. ẹ lẹ́yà dá ló fi ṣe ó fi ṣe nǹkan rẹ náà. kókó ẹsẹ̀. ayé wọn rí ẹbí ni ìbíkúbi náà bí ẹ wọn bí ẹ lọ́mọ. ìbíkúbi náà o ti give ẹ rí ìwọ náà dẹ ti gífù ẹ báyà. ó gba yahoo boyfriend tèmi mi ṣe gba boyfriend titi ẹ náà. ok ó ti gba boyfriend titi ẹ. wọ́n gbé yọkọ́ lọ́wọ́ mẹ́wàá lọ́wọ́ mi kò ní dá fún ẹ olórí burúkú aṣẹ́wó. ó ti ẹ̀ṣẹ̀ ó ṣẹ̀ ó ti páàsì ń sìn wèrè kan ti jẹ́ kó o páàsì ó yá gba báyìí máa lọ láyọ̀ àwọn kan wà níbi tó máa bẹ́ẹ̀ rojú olóṣù. báwo ló dé lẹ́ẹ̀kan sí Ẹ jẹ́ má bínú, mò ń béèrè Kókó Zaria ni. Ẹ má bínú ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ kó tó ṣẹlẹ̀ ni pé wọ́n ti ṣe mí lórí so i'm here to just thank him that's why i'm here. ẹ mí pé Koko Zaria ẹ ṣe yín lóore. of course yes yes. dá Koko Zaria tẹ̀ ń sọ yẹn àbí. yeah yeah wọ́n ṣe mí lóore. oúnjẹ oúnjẹ ojú àwọn ifọ̀ máa ń ti o. báwo la ṣe já pa tó bá kú lẹ́yìn nǹkan. sáńdà kọ́ ló wà ní bá ti lè wò. kókó sára lẹ́ ń béèrè ọ̀gá àti àní o ṣe rí kókó tẹ̀ ń béèrè yẹn olórí wa ni olóńgbò oúnjẹ sínú àwo fún wa olóńgbò ọtí sínú ife fún wa olóńgbò káyé wa náà káyé wa olóńgbò ìjìnlẹ̀ lẹ́yìn olóńgbò kárí wo ẹ̀ ẹ̀ ọmọ olómù wọn àwọn bíyà ẹ̀yìn àfiyà tí a. wà nínú ẹ̀wọ̀n àwọn tó ń gbélé kí ẹ̀wọ̀n náà wà wà lájà wà láni studio o ti yẹ ìfilẹ̀ sàgẹ̀ sọ̀rọ̀. tẹ̀ báyìí ẹwù ẹ máa bẹ̀rù ẹ máa bẹ̀rù ẹ wà láti fi tó sọmọ náà ni ẹ mọ tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ láyé tẹ ń béèrè yẹn ìyẹn Koko Zaria wọ́n ti wà ní state ti pẹ́ state lálàyé wà. aláyé ti ń jẹun ńlá. ilé ńlá. Hmm. ẹ jẹ́ má bínú o bó lọ sọ pé wọ́n wà yẹn náà. lẹ́la oh, lókè òkun. ẹ jọ oh, kí ló jẹ́ state i don't understand. wo ìyá ló lè já wọn omi ti parẹ́ àrí sí mi já wọn. sẹ́rí kókó Zaria yẹn wọ́n ti wà nílé ńlá lọ́dọ̀ ọ̀gá. nọ́mbà one káfàtà alájì Musiliu olúọmọ èèyàn tiwa ànábì tiwa ire tí wọ́n wọlé dé títí láéláé ah, ó yá ẹ̀jẹ̀ kẹ̀kẹ́ òkè tún yí báyìí yí báyìí ayédáde wọn. wọ́n ti káwọ́ sókè fún kó yá jọ̀sẹ̀ mọ́lẹ̀ fún ọ̀rẹ́ ni bí ẹni èèyàn bí èèyàn òun làyíde tó jẹ́ mùsílíù mi ẹgbẹ́ ọmọ mi ṣòdí ọmọ kí sọ́ọ̀lù àwọn òǹkì ó tọrọ ẹ̀mí gígùn fún bàbá gba ìbejì eh, ọmọ àkúsọ̀yà eh, eh, ayédáadé tí a two thousand and nineteen lórí olúwa ti padà ṣiṣẹ́ lórí tí ọjọ́ ìlú ọmọ ibẹ̀ gangan ni kókó sáré ẹ̀ wà ibẹ̀ ló ti ń jayé ayé yóò ní parẹ́ ọ̀rẹ́ yìí ọwọ́ bàbá aláàánú ni olú ọmọ ẹ ti yé yín gbé fún gbé fún àwa ní jókòó mọ́ torí pé kí ni àti dárúkọ ayédáadé àní kòkó mọ́ tó ibẹ̀ ni ìbẹ̀rẹ̀ aláyé ti wá wà. ìwádìí tó wà lè jù gangan ni pé kẹ́ tó lè rí Koko Zaria tẹ̀ ń wá ó dalẹ̀ kó wọ́n ṣalẹ̀ tó sí ọ̀dọ̀ wa báyìí àwọn alẹ́ tó jìnnà gan bí aago méjìlá aago kan tó tó bá ti wà fọlá yé ọ̀rọ̀ ayé àti wọ́ọ̀dì àwọn tó ti padà fi ń rí wọn. owó tí ó ìlérí olúwa two thousand and nineteen wọn tó bẹ́ẹ̀ he's not around no one still around. yóò máa ta gbọ́ ni go ìgò ṣẹ́ẹ̀lì rara. okay okay you know what i have his number ma as in ma pè wọ́n lórí fóònù. ọ̀rọ̀ ló ṣe sọ yẹn lọ́dọ̀ ẹ ṣe kọ́ńtẹ́ǹtì. ok ọjọ́ yìí ah, ah, má mọ̀ mọ́ ẹ lọ. Ah, wèrè lélẹ́yìn ni ṣé o mọ̀ pé sẹ́sẹ̀ wọn aláyé lélẹ́yìí. máa kọjá ìyá rẹ̀. jọ kí ló ń ṣiyẹ́ òde múmúlíká tó fẹ́ ṣé ló ń ṣì ní ẹni. ó máa ń tọ̀ olú ọmọ ayédáadé wọn bí èèyàn rẹ olórí burúkú yín mú padà bọ́ abáyé tẹ́lẹ̀ jáwèrè ní gbogbo ẹ̀sẹ̀. wèrè wà nù àwùjẹ o mo ti gbọ́ ilẹ̀ rí ti ẹ̀rù ìwọ náà lé ọmọ mu ìwọ náà máa ṣọ́ra àwọn tó ń lé mi àwọn tó lè jẹ́ kó ṣàìsí ni o. irú ọmọ ilé. kó o lọ bí ọmọ lẹ́yìn sẹ́ ajọ́ bàbá nílé lẹ́yìn kó o lọ lọ kó o lọ sẹ́ni wíẹ̀. èmi ò lọ síbi kankan. báwo lọ síbi kankan sẹ́ẹ̀ ajọ́ bàbá nílé ò lọ sẹ́ni wíẹ̀ lẹ́yìn kí ló máa ṣe fún mi bá mi sọ. lẹ́nu ẹ̀ sọ owó tí máa bọ̀ sọ ọmọ bí o tún ti máa bọ̀ tí máa tún gbá ilé tíìsì wọ́n tún fẹ́ jẹ́ sọ́wọ́ wù ẹ̀ ìyá ẹ̀ tó máa pariwo rẹ̀ lé mi lórí àbí. ẹ kí ló sọ́ọ̀sì àwọn òbí tèmi pariwo bí wèrè àwọn òbí tèmi pariwo bí wèrè bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ àwọn òbí ọ̀nà pariwo bí wèrè. ìyá tèmi wèrè. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. lẹ́nu ẹ̀. òbí mi. lọ́ọ̀dà lọ́mí lọ́mí tó bá ti bí ẹja àwọn fún ẹ̀fọ́ mi sórí màá bá ẹ sínú àwọn ọlọ́kọ̀ ẹ̀ kókó sáré àwọn onímọ̀ ọba ẹ̀ ìwọ sáà lù ọ́ fọwọ́ kọ́ mi lọ́bí lọ́bí kí máa wẹ̀ ẹ́ lọ́wọ́ lọ́ kí máa wẹ̀ ẹ́. ìwọ lọ fi ẹjọ́ tèmi sùn àwọn kókó sáré àwọn ènìyàn lọ́kọ̀ tèmi lọ́rọ̀ tiẹ̀. nice one okay all right i know what to do. wọ́n mi lọ sí ẹ̀ wọ́n padà wọ́n mi lé ṣe ti bọ́ wọ́n mi lọ sí wọ́n padà wọ́n mi lé wọ́n á yẹ kó tó máa ṣe fún ẹ. lọ ó máa ti lọ máa padà wá bá mi nílé sọ́gà ni òtó nìyẹn. kọ́kọ́ kọ́kọ́ kọ́kọ́ sáré àlọ́mọ tán sọ. ẹni bá fojú jì ẹni bá fojú jì. báwo wá ni ọkọ ẹ̀kọ́. jẹ́kùdẹ̀ nà ẹ mọ́. Ah, ìyẹn kẹ̀ ṣó lè change ṣá. ó sì nà ẹ ẹ wò kó lè change ó sì di bárakú. ó máa ń jẹ́ nǹkan ìyanu ìfà àtàjọ rẹ̀ náà cause bóre mi ṣe wà ó níwà ó lẹ́wà ó níwà rẹ̀lẹ̀ ó tún wá jẹ́ ọmọ tó bí ní ilé eré tó ń fún náà tún wá tún ra ẹ̀kọ́ àmọ́ ó máa ń jẹ́ nǹkan ìbànújẹ́ ọkàn fún mi ó ṣe wà lọ ṣàgbákòrò ọkùnrin bẹ́ẹ̀ yẹn. ó máa ń wà bẹ́ẹ̀ nínú ẹ̀yin ọkùnrin ẹ má bínú sá o. ọkọ ló bú mi bí ọ̀rọ̀ popsi mi wọ́n ní àgbàlagbà tó ṣe wèrè láti kékeré tó fi dàgbà táwọn ọmọ kéékèèké lọ bá pé kó káwọn ní ọgbọ́n ẹjọ́ ọgbọ́n kí ló fẹ́ kọ́mọdé. àgbàlagbà tó ṣe wèrè láti kékeré tó fi dàgbà tó fi dàgbà. tọmọdé wa ni kó wá kọ́ ń lọ́gbọ́n. ẹjọ́ irú ọgbọ́n wo ló fẹ́ kọ́mọdé ju ọgbọ́n wèrè lọ. àwọn hmm. ọ̀rẹ́ yìí ọlọ́gbọ́n ni wọ́n. ẹ wo sẹ́ẹ̀rì pé mo kọ́ ń sọ kòkó sì tí ò mi hmm. <laughs> gbogbo ẹ̀ ló yé mi. ẹ amúkùn ẹrù ọwọ́ oníkẹ́ wò sàlẹ̀ àti sàlẹ̀ tí wọ́n wá lókè. ọlọ́mọ yẹn ká ṣàgbákò kí ló wá wá dọ́dù ẹ̀. ẹjọ́ èmi náà kúkú àwọn parents mi àwọn náà kó mi sí gbogbo wàhálà tí mo wà yìí. parents yẹ. àwọn ni àwọn ni. mọ́mí ṣé ẹ̀yin lè bí mi ọkọ mi èmi mo pè é irú òwò ni wọ́n á sọ lẹ́nu ẹ̀ ẹ̀ ṣọ́ pé ẹ̀yin lè bí mi amọ̀kẹ́ ọkọ mi ò ní ìyá méjì mi ni mo kókó bí ẹ. fine mọ́mí ẹ jọ nítorí tí ọlọ́run fi bẹ̀yìn ẹ jọ mò ń bẹ̀yìn ni tó bá jẹ́ pé lóòótọ́ ẹ̀yin lẹ bí mi ẹ jẹ́ kí n fi láàrin sílẹ̀. ó dún fúnkẹ́ ọkọ mi kò ṣeé ṣe egungun tó wà lọ́rùn ajá ó ti di kólókóló kò ṣeé jẹ bẹ́ẹ̀ ni kò dẹ̀ ṣeé tú dànù. èmi ti wá bàjẹ́ báyìí. má sọ bẹ́ẹ̀ mọ́ mi tí ò ní bàjẹ́ lórúkọ Jésù. ẹ wò bóbó ìkọ́ máa pa mí ni mo mọ láàrin dáadáa tó bá dẹ̀ pa mí tán báyìí ó máa sá lọ ni ṣé o pé kóòtù ni ọlọ́run ò ní jẹ́ ẹ̀yin méjèèjì ò ní kú lórúkọ jésù wo mo ṣáà ti sọ ìwọ tó wà nídìí fífẹ́ àti tútúká ẹ̀yin méjèèjì kò ṣeé ṣe. oh my god mú mi kẹ́tù sí i i'm not happy and if I should just continue like this I'm going to die before my time oh, I can't oh, oh, continue like this. ọmọ ní jẹ́ ọkọ mi ṣe wá mọ̀kọ́ tó wà ní ìsìn mo máa pe láàrin máa bá sọ̀rọ̀ ó dá mi lójú pé mo máa gbọ́ sí mi lẹ́nu irú òní wáyé mọ́. ẹ ah, ó ti sú mi ó ti sú mi. ìyáálé ọkọ lórí ìmájẹkóso ẹ máa forí ìsìṣó ti gbọ́. oh my god. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣe ti gbọ́ máa gbọ́ sí mi lẹ́nu ṣe ti gbọ́. má gaa. Hmm intimate friend ni dáàdi mi àti dáàdi títí as a matter of fact wọ́n jọ máa ń lọ sí pàtí papọ̀ ni same aṣọ náà jọ máa wọ̀ in fact birthday àwọn méjèèjì eh, wọ́n jọ máa ń ṣe papọ̀. ìyẹn kọ́ mọ̀ torí gbogbo wọn tó ń lọ́wọ́ àtọ̀rọ̀ yìí kò yé mi àṣírí tó wà níbẹ̀ ni mo fẹ́ mọ̀. Hmm. àṣírí hmm. according to my mom nǹkan tó yẹ kó yé mi ni wípé tí èmi àti ẹ̀ tá a bá fira wa sílẹ̀ ìsídà kó ń kú òun kì mí kú. ọmọ èrè sọ ẹ fún ẹ. kí lè bá mi sọ náà no no no mi ì tí ẹ gbà yín lọ́wọ́ yín ni ah, ah, pàtí àǹtí mi tẹ́pàjọ́ mú déètì yẹn ni ẹ tún ní ká tún sún déètì yẹn a tún sún. ṣíbọ̀ mi ìfẹ́ rí nu tẹ́gbẹ́ ẹ̀gbọ́n mi tẹ́kùn ti bìbí mi ò kọ́ ti bìbí ara mi mi ò láì lọ́tẹ̀ ṣe yìí o kátó pé ìní mi lásán ó máa bẹ́ẹ̀dì ni àánú o mi ò tiẹ̀ lè gbà ni. obìnrin yìí máa ní sùúrù ṣé gbogbo tó wà nílẹ̀ yìí náà ṣé mò ń ṣeré ni mò ń ṣeré iṣẹ́ ìlú ni mo gbé dání ló fà á kò ń ṣẹjọ́ èmi náà ìjẹta ni mo gbọ́ kọ́ọ̀lù pé a gbọ́dọ̀ wàá ṣe mẹ́tìn pẹ̀lú pírẹsidẹ́ǹtì àwọn ẹgbẹ́ tó wà lókè àwọn òṣèlú gangan tí wọ́n ṣèlú lókè pé òkè ẹ̀yin àdìjàgbara o mítìn wà o látọ̀dọ̀ àwọn yorùbá o látọ̀dọ̀ àwọn olórí oko àwọn haúsá o olórí oko àwọn yíbò o ṣé àǹtí ẹ̀ ló máa fẹ́ máa ṣèkó mọ́ àbí ló máa fẹ́ máa ṣe pátí ni màá ní mi ò lọ àǹtí ẹ̀ tó yẹ pé àwọn fúnra wọn náà fà ẹ̀ lé mi lọ́wọ́ báyìí níjọ́gbéyàwó wa àwọn ẹ̀kọ́ mọ̀ pé mo lè ṣe bẹ́ẹ̀ fàǹtí iṣẹ́ ìlú ìlú fà kódà ó yẹ kí n wà ní mítìn kan báyìí báyìí báyìí báyìí bí ṣe wà mi ò lè lọ èmi mo ní kí jáàgó lọ kó lọ àtẹ́ǹdì sí wọn kò yẹ mo ń ṣe ròyìn ọbẹ̀ ọmọ mi náà mo ń ṣe ròyìn ọbẹ̀ má bínú. kò lè wọ́ọ̀kù. jago ló ah. ó ti ẹ̀ dánkù jago ó dàbẹ̀ yẹ wọlé yẹn ẹ jọ torí ọlọ́run kí ló dé. ṣé ilẹ̀ múlẹ̀ ti fọkọ mi ni so ọjọ́ ìyá ẹ̀gbọ́n ti tèmi ẹ tuntun jẹ́ ìdílé tiẹ̀ ẹ̀yin ló máa pa ọmọ always ṣé ó pa ọmọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ because èmi ò lè gbà yẹn fún yín lọ́tẹ̀. Ah, olórí ẹ má bínú sí wa ẹ mọ̀ ni alayín ṣe igbá tó bá tó gbá ló ń jọba gbọ́n mi kọ̀ǹkan tó bá tó kọ̀ǹkan ló máa ń jẹ baálé odò gbogbo eléyìí tí wọn bá rí àlàyé àwọn èèyàn nílé fò sókè ń gbòòrò ẹ understand nǹkan tó yẹ kó máa rí bẹ́ẹ̀ ni ẹ pàjá tó ń jẹ̀gbẹ́ tó bá ṣe sọ́kà fún ó lè yà aṣọ aláyé ló lè ṣe. àwọn ló lè ṣe. as a matter of fact tíkẹ́ẹ̀tì ni mo ní kí n wá fi hàn wọn torí látòkè president ti fi tíkẹ́ẹ̀tì ránṣẹ́ wọn náà gbọ́dọ̀ dé lọ́la pé kò ń ṣọ̀tún lámú aláyé wọ́n dẹ̀ ní six days gan la máa lò. six days. yẹ̀yẹ́ ni mo ní ah, kí wá. no no no no ẹ bá bá mi sọ yẹn rárá tell me it's not true kí ló ń jẹ bẹ́ẹ̀ tíkẹ́ẹ̀tì kí ni. Joko, Joko, jókòó nú Joko, nú jókòó ìwọ ṣáà jókòó máa. Ah. Ah. àgbà èmi fẹ́ sign out sí ẹnu náà tàbí. Eh, ẹ kò sí wàhálà màmá rí ẹ̀ ń ta ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ìwọ máa wọ̀ ọ́ àwọn àǹtí ẹ̀ náà máa understand irú ọkọ tó fẹ́ ọmọ orí iṣẹ́ tí mo gbé dání máa wọ̀ rí sórí n kò ní ṣẹlẹ̀ mọ́ jákèlè jẹ́ last kò ní ṣẹlẹ̀ abẹ́. wàhálà ìdí sára máa gbowó mi àpè lọ. máa pa ẹlẹ́kùn o aráyé ni mò ń wò máa ti pa ẹlẹ́mí ìmọ̀ ẹ̀dá. àwọn náà ló máa fi kẹ́wọ́ wọn bí ẹ̀dá ibi tí wọ́n ti ń kí ìyálà já ẹ̀ lókè. ṣé ẹ̀rọ ayélujára kò ní kí ló ń ṣe yín lọ. túmọ̀ wèrè màá gbowó mi á pé lọ́wọ́ ẹ. wà gbogbo ẹ tó ń ṣe yìí màá ti jẹ́ kán kígbe oró lé. wọ́n mi jẹ́. sáriwo ọ̀gbẹ́ni dìde kò jẹ́ ká sọ̀rọ̀. ìdúró wo ni ilé ọ̀rọ̀ ọ̀tọ̀ ságẹ̀ rẹ̀ láti bọ̀. wọ́n náà ti laminéètì ojú wèrè wá rìn inú àwùjẹ o fẹ́ ké lọ lé yìí. lọ́nà àríkọ́ ti dènà sọ́ọ̀bù omi mú fún ọ̀rọ̀ mú fún ẹ̀ bí kókó sáà. bí kókó ti dènà. ó dàbẹ̀ ti

<laughs> kókó orúkọ lóru ẹ̀ zagaza ìrọ̀lẹ́ ń pa ẹ̀ tó kàn. kókó kókó Zaria lọmọ tán sọ. ẹni bá fojú di ẹni bá fojú di ẹ jẹ́ kí n fèyí sákìyèsí kan dídúró yóò wà ó fi òun wọ́n fàwọn sí bẹ́ẹ̀sì láti àná ẹ̀ẹ́dẹ̀ lọ rìpọ́ọ̀tì police station ṣé ẹ rò páwọn ọlọ́pàá ò tí ì ní gbọ́ ni ó léwu tẹ́ ẹ̀ bá lọ o èmi fẹ́ gbà yín nímọ̀ràn pé kẹ́ lọ sí police station kẹ́ lọ report fúnra yín ni o ṣé mo yí pé tó bá kọ́kọ́ lọ report làwọn ọlọ́pàá máa gbàgbọ́ ẹ má jẹ́ kán wá ẹ lọ síbẹ̀ ó léwu tí ẹ bá lọ o tí mo ní mo fẹ́ bá yín sọ yẹn ṣáà. gbogbo ọ̀rọ̀ mi ò rò bẹ́ẹ̀ o a ò ṣe o ọmọdé lọ́gbọ́n àgbà lọ́gbọ́n ni o aláìmọ̀ rò bẹ́ẹ̀ o. àlùtọ́ ah, dẹ̀ ni o ẹgbẹ́ kọ́ complain àwọn ọmọ station yẹn àwọn ọlọ́pàá yẹn ẹgbẹ́ kọ́ complain ló máa ń gbọ́rọ̀ ẹ̀ o mo ń lọ sí sí sí sí ah, bá mi gbé oúnjẹ kó bá mi dé jọ máa jẹ kó bá mi dé jọ lọ́sọ̀ lọ. ẹni bá fojú di òrò àgbẹ̀ o òrò àgbẹ̀ o. arrest wọn ti tẹ̀mí ah, ah. ó lè ṣọ́ọ̀kù kò báyìí kọ́kọ́ jà. ilé ni larry sùn mi ìdè yìí títí kò bẹ́ẹ̀ ní bọ̀dì Ah, ah, táàmù ogun olówọlé lánàá yẹn náà. time time dúró eh, eh, mi mọ time tó wọlé bọ̀ ǹgbà tó wọlé kò pẹ́ tó fi wọlé náà bọ̀ dúró èmi àti àbára wa sọ̀rọ̀ living room ló wà èmi dẹ̀ wà ní bedroom mo uh-huh. lè dẹ̀ wà nínú yàrá mi ò dẹ̀ rí kí ó pè hàn àbí kí ó receive call. Eh, báwo wà lọ́lọ́pàá ṣe wá arrest ẹ. i don't understand i don't understand. ẹ ó yẹ kí ẹ mọ̀ ń tẹ́ máa ṣe sí bẹ́ẹ̀ yẹn ẹ sábà pé fúnkẹ́ ò lè purọ́. Ah, I don't understand. Ah. Oh, God. Hello, DPO. Ọ̀nà ọlọ́pàá arrest ọmọ mi. Ọmọ mi Larry. Go ṣọ́dọ̀ the ló Ah, Wo má wọ̀rì, má wọ̀rì, má wọ̀rì. Ah. Ẹ ṣáà ẹ wò ẹ ṣáà fọkàn yín balẹ̀. Kí dàpọ̀ inú ilé ìlú wa. hello Tony ṣé o mọ ọmọ mi Larry yẹ Larry ọmọ mi ń gbọ́ ọ̀nà arrest ẹ̀ ṣé kò ṣẹ̀yìn lẹ arrest ẹ̀ ah ìwọ lọ arrest ọmọ mi ìwọ lọ arrest ìwọ lọ arrest Larry don't tell me to take it easy ẹ jọ̀ọ́ náà ṣé ọmọ ayé kéré lẹ pè mí ni tí mo ní mọ̀ wá ọmọ mi ọmọ yẹn gbẹ́rẹ́ tí mo ti nọ́jọ láti kékeré tó fi dàgbà I know what he can do and what he cannot. ẹ ẹ ẹ ẹ Ọ̀túnba enough of all this nonsense enough of this rubbish ajá mi ẹ parọ́ níwájú ọ̀gá mi listen Ọ̀túnba let me tell you police station ló ń pè mí okòó ṣe right. respect yourself please. don't ever tell me that again pátápátá ẹ̀ ọ́dọ̀ àwọn bọ́ọ̀sì kọ́lọ̀ tìmí náà wọlé the next time you don not tell you that our boys ẹ eh, wọ́n embarrass ọmọ mi níṣojú ìyàwó ẹ̀ did I tell you that. and what did I do Ọ̀túnba what did I do kí ni mo ṣe I responded immediately ọ̀gá sáà I am gonna carry out investigation mi on carry out my investigation mo nípa ọmọ yín lọ́yìn bàbá àti ìyàwó ẹ̀ tó nà all the time declare kì í ṣe oh you think because they call you Otunba we respect you Otunba Ode police station o Otunba Ode police station as a matter of fact àwọn tó ń pè lọ Otunba ní police station ìlú sẹ́ẹ̀ lọ́wọ́ respect yourself. you see kí ló máa ṣe ìrànlọ́pàá ìgànnà ẹ jókòó síbí báyìí wọn máa ròyìn ogun fún yín ẹ dẹ accept ẹ bẹ́ẹ̀ ìyàwó mi tí wọn sọ yẹn òun lọ bá mi létò lọ pé ẹ wá arrest ọmọ mi. ọ̀gá láti tà ní sọ̀tù ní sọ̀tẹ̀ ẹ ti máa ń gbà àjọkọ̀ gbé ẹgbẹ́ ẹgbẹ́ àjọkọ̀ ọwọ́ ọwọ́ sọ̀rọ̀ tọ́lọ́pàá àjẹ fún wa listen as a police officer we carry out our investigation and i make sure that go with our investigation thoroughly. you know what you're gonna do for me please give me your account details let me transfer two million naira for you so that you can confirm the truth person that did that wrong thing. hey point of correction point of correction ẹ fẹ́ bribe ọlọ́pàá ẹ fẹ́ bribe ọlọ́pàá ní police station ṣe mo crime tó jẹ do you know what an offence that is please Otunba respect yourself respect yourself àwọn òun gba bribe àwọn òun gba bribe. sorry sir Tony ṣé lóòótọ́ lẹ́yìn bàdá àti àwọn ọmọ. no sir yes he did. i did not sir ẹ mọ̀ kan tó ah, we we we we responded to a distress call of getting to the place a rí oh, there there was a murder a rí òkú níbì kan òkúta dẹ̀ rí a ní láti bẹ̀rẹ̀ lọ́wọ́ èèyàn tó wà around based on investigation ìpè kí lọ́mọ̀ ń pa ẹ̀ and everybody ta bẹ̀rẹ̀ ọlọ́run Larry Larry ọmọ ọlọ́pẹ̀ kí ló yẹ ká ṣe as a police officer tí wọ́n bá jẹ́ police officer kí ni wọ́n bá ṣe is it not to arrest the Larry ìkọ́tà lè ṣe nìyẹn then what's all this accusation. you do your job the right way. i been doing my job my son is innocent. you don tell me. get the two million naira and go and make your research. that is an insult of police don't ever say police agba bribe agba bribe omi. Tony Tony. sir. dàpẹ́ fàlọ́nṣẹ́ fún mi. fọlọ́nṣọ́ ti lọ sí special duty lánàá sí alákùrẹ́. Tony mo ní kó lọ pé fọlọ́nṣọ́ fún mọ́mọ́ tí mò ń sọ. ẹ fọlọ́nṣọ́ àti kidnapping ẹ ó ti lọ sí special dj iná lẹ sáà pépà ìsà. fọlábí ni mo fẹ́ sọ ló bá ń pe fọlábí wá. fọlábí. ẹ bẹ́ẹ̀ ni. ok sir sir. ok. ẹ wo fún mi ní account details ní jàre. ok transfer two million sí. three eh, two three two. three two. ṣe máa disgrace ẹ sí ẹmí ò o go go go go go ah. kí ló ṣẹlẹ̀ tọ́ọ̀nì lórúkọ tọ́wọ́ bí mi fún. mo ń gbéra mi ní Montana àwọn èèyàn ń pè mí ní Montero based on who I be Mr. Koko Zaria you are under arrest. Ah, ah sir mo wá rí mo wá rìpọ́tù lánàá ẹ wà ń bẹ̀ ẹ sọ fún pé ṣé sojú mi náà fi pààyàn tí mo jẹ́ fún mi kan báyìí báyìí ló ṣẹlẹ̀ sà èmi lè tí mú yìí ó dàgbé mistake ni ẹ ń wò mí ràn yàrá lé. ọ̀gá ọlọ́pàá ẹ dákẹ́ má bínú o ó yẹ mistake ni o ẹ tẹ́ sọ yìí ládùúgbò yìí bàbá lánàá gbogbo àwọn pátá ni. shut up if you talk i wet you with bullet ẹ jáwé rẹ ṣá. irú kan máa ń kírun ah shut up shut up officer má ti bẹ̀rẹ̀ má tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ move move má disgrace sí. hey inside inside. Hey. o fi gbọ́ smart àbí ìwọ fi gbọ́ smart see based on who i be màá dín pẹ̀lú ẹ̀ gan it's a problem. sàá ọ̀sán fún sàá ọ̀sán fún ọkọ̀ dp o èmi wọ́n á rìpọ́tù shut up heaven talk Go down here. yí ẹ o dà pé wèrè ní here. if I have the permission of my DPO I will fire you there and you die for what are you paid for what what ìwọ for misleading the police o misleading He ọlọ́pàá by pa àwọn èèyàn o at the police station èmi láti wá rí bọ́ọ̀lù o DPO o wá kú ọmọ innocent boy tí o mọ̀ I want to arrest you. I want to see your innocence àṣírí ẹ̀ ti tú Permission, if if, I, if if you if you repeat that sir sir permission to shoot this man let him die now are you mad. dpo dpo bọ́lá ṣe ni mo ṣọ́ mi ìpamọ́ sá. ẹ ẹ sọ ọlọ́pàá ló purọ́. sá ọ̀rẹ́ wo ni bẹ́ẹ̀ yẹ. okay listen à ń purọ́ mọ́ ẹni nàbí now relax officer bring in the witness. Ah, ṣèyí arágbó. say shut up shut up ee ṣọmọ nìyí. ṣe yàrá gbòkó ní parọ́ ah, àjọ wa ni kò parọ́ rí ah, ṣe yí sọmọ mi ni. Eh, eh, bí mo ṣe ń sọ fún yín lẹ́ẹ̀kan yẹn wọn mọ̀ mọ̀ pààyàn. Ah, eh, ṣe yí. àwọn bóyìsì wọn lọ́kàn ìyá létí lápá tó wọ́n máa ń bá wọn sọ̀rọ̀ ń gbogbo àwọn òkè ń gbọ́ ìbọn gan tó fi pààyàn yẹn gan wọn kàn fi sọ̀rọ̀ sọ̀rọ̀ ni wọn mọ̀ ọmọ pọ́ máa yìn lọ́wọ́ wọn ṣàkàrà báyìí. ṣèyí ṣèyí ṣèyí níbi ọlọ́run pa. sà tí náà ni mò ń ṣe yín níbi ọ̀sẹ̀ kó bá lè dà. níbi ọ̀sà wíìkì tó wà mí sí ìdìbò. ẹ ẹ bùbọ̀ lọ́yìn last week oh you held the goal last week wo tíyẹ̀mẹ̀ tí wàá di mẹ́ta báyìí mẹ́ta ni oníbọn oníbọn mú last week oníbọn mú last two week olùbọ̀mú last month ọ̀rọ̀ ti sọ̀rọ̀. ṣe yí o de ọ̀rọ̀ mi lọ sẹ́wọ̀n. this is the witness. tó bá tún pe tó máa jọ lójú Give junior sir permission to take this man to court on Monday and send him to jail permanently. Officer Tony. Sir. Permission granted. Thank you, sir. Hey, that's taking your test away. Now you get up. Get up, you. Are you? Are you? Get up. Get. Get. Move. You can. You can begin to play. Go. Kodo wọn sorun wájúmọ́ ti pakọ́ òtọ̀rọ̀ símọ́ láwùjọ ẹ máa jó sí i o. irọ́ àgbáyé kan torú ń ta máa jẹ́ zìnnà. bámúbámú ni mo yọ. ẹ máa jó sí i kẹgbẹ́ ṣẹ́ wò. ẹ bàbá. ẹ wá bí mi ò gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ yín èwo lẹ́fẹ́. sórí bá mi wá ní àfàtọ̀ ti yẹ bẹ́ẹ̀ yẹn. eléèlò lẹ fẹ́. ní hundred naira náà ni. ọ̀rẹ́ dà mo ò ní change o. àì má wọrí ìyẹn kéré gan. ìwọ ṣáà máa gbọ́ farabalẹ̀ tó bá ti bá mi ṣèkẹ́ sórí àfàtọ̀ ọ̀pá ẹ̀yìn sórí èlé gangan gangan tó máa bá mi ta wàá kọ̀ ra bọ́ sí kọ́nà bẹ́ẹ̀ yẹn ó ti yẹ bẹ́ẹ̀ yẹn wàá kọ̀ ra bá mi mẹ́yìn wá màá kọ̀ rọra ṣe kéne. kí n bọ́ sí kọ́nà kí mẹ́yìn wà. bóyá ti bí iwájú ẹ̀ bóyá ó gbé dáadáa. mo fẹ́ tẹ̀ ìsẹ̀ ó dẹ̀ kò ti ya wèé oníyàálé ni. kí n bọ́ sí kọ́nà kó fún mi látẹ̀yìn kò ní da fún ọ̀tọ́ ni ẹ. farabalẹ̀ ṣé bí wọ́n ló ń kiri bọ̀ yí pé ó kẹ́ tí bá ti rọ́ gbogbo ẹ̀ pọ̀ ẹ nà ó ti yẹ kí n ra bọ́ sí kọ́nà kí n tẹ̀sí ẹ̀ wò mo dẹ̀ fẹ́ tẹ̀sí ẹ̀ wò dẹ̀ ń pariwo àbẹ́wò ni. ó dẹ̀ wé kàn ń ṣe ti ya wèrè. embra náà pe léyìí. bẹ̀tú wọ́n jẹ́ ipò àǹkọ́ wọ́n lọ́yẹ̀ sí one thousand kò ní ta fún ẹ ni wọ́n jẹ́ kí fẹ́ wọ́n ni jẹ́ kí fẹ́ wọ́n ni ó ti máa ti dá mi dúró lábẹ́ tẹ̀yìn mo ní kí ọmọ Òṣòdì kọ́ bá mi bò ẹ́ àbúrò òṣìlè lẹ́yìn ni kò ní da fáwọn tó nìyẹn. èèyàn tó wá lọ́wọ́ mo tẹ́sí ẹ̀ kí ló ń ṣe ní ìlú jẹ́rẹ̀ jẹ́rẹ̀ jàre. ó dẹ̀ pé kàn ń ṣe olóòṣì. má lọ jàre. olówó ibú wéèrè olóòṣì. màá wọlé tó yẹ ó mọ mí ni òrí wèrè òrí kan tó pọ̀. tí bá gbá mú. ìlú táwọ̀ tábà ti ṣe bí ẹrú dẹ́rù ti ń ṣe bí ìjòyè tó yan fandafanda lójú títì. ṣàkóso mo ti máa sọ fún yín ẹ ẹdùnà ẹ mọ́rọ́ kan tó ń pè wá ṣá ajìjàgbara àkọ́kí ń dédé jà tẹ́fẹ́ máa rí wá mi ta ti ń báwọn èèyàn fa wàhálà bíi bẹ́ẹ̀ ta ti ń báwọn èèyàn ta ẹ má ti rí i pé wọ́n ṣẹ̀wà ní tẹ́ bá wádìí kí ló wàpù kí ló ṣe yín tẹ́yìn àtọlọ́pàá ẹ wá jọ ń kọjú ìbọn síra yín ẹ ń bára yín jà ẹ ń bára èmi ò fẹ́ rú àwọn kan báyìí ẹ má sọ wá lẹ́nu. àgbà àgbà tó a lè èmi ìbá ní ká gbọ́ tẹnu àwọn bùráì náà ó lè ní nǹkan tó ṣẹlẹ̀ kó tó di pé àwọn gan ta sáwọn èké yẹn torí mò ń gbọ́ àwọn kan tó ń lọ ń gbòdo lórí pé wọ́n mú kókó ẹ understand mò ń gbọ́ nǹkan kan pé ó dà pé àwọn èké yẹn wọ́n ń ta sí kókó ẹ dẹ̀ mọ̀ pé kókó yẹn èèyàn wa ni kókó lè kókó kókó sàrí tó bá dàbí lọ́tọ́ bá rí kókó inú èkó kan béèrè aláì kókó lè yan tàfa òun lè yan tàfa ségò. kókó sáré àgọ́nà kókó sáré àyẹn ìyẹn mc ni èèyàn ọ̀gá wọn rẹ̀ kí ń ṣe yàmàyàmà wọn ń ṣe onídọ̀tì bọ̀ mò ń gbọ́ pé àwọn èké yẹn bá kókó fà kó má lọ jẹ́ ọ̀rọ̀ yẹn ló fà á ẹgbọ́. àlàyé ọ̀rọ̀ Koko Zaria náà ni wọ́n pé Koko Zaria àdẹ̀jẹ́ kó yọ pé Koko Zaria òun ṣolè kò ń ṣẹ́ni tẹ́lẹ̀ gbé bí kan nu wọn tó tiẹ̀ lóhùn inspector tó ní àbíkí ló pe rẹ̀ bó ṣe dojú bọ̀ ọkọ̀ wá ní ẹ̀tọ́ ìbẹ̀rẹ̀ sí ní yíwá nìyẹn ọlọ́run ní kálọ́jẹ sára bí bẹ́ẹ̀ kọ́ ni àbágbàmì sọ́dọ́ bá lọ yẹ kọjú sí wọn nìyẹn nǹkan tó fà á nìyẹn aláyé. tó nìyẹn òṣèré rárá bàbá gbogbo bá ṣe ń gbìyànjú àti ẹ̀tí bá wọn sọ̀rọ̀ ó yìn wá bẹ́ẹ̀ ni bàbá. ẹ jẹ́ ń pe DPO máa ń pe DPO àdúgbò yẹn sìn tó bá dijọ́ mi èèyàn máa ń kọ́rọ̀ ni kò yẹ èèyàn máa mọ bí èèyàn ṣe ń lanu sọ̀rọ̀ ni ẹ máa ti jẹ́ kó yá aláyé pé ẹ gbọ́ gbà ló jẹ́ kẹyìn gbogbogbò síbẹ̀ ẹ mọ̀ pé bí tá a bá ti gbọ́ pè ṣùn tà ṣùn ṣùn la máa yìn síbẹ̀. hello ah, <laughs> ẹ ti rí nọ́mbà mi ah, ẹ káàsán ah, mo ń gbọ́ nǹkan kan ni wọ́n ní àwọn ọmọ ọ̀dọ́ yín àti àwọn ọmọ wa pé wọ́n ń jà mo dẹ̀ pé àwọn ọmọ yẹn sì mo bí wọn náà bá nítorí ọ̀rọ̀ Koko Zaria ni bẹ́ẹ̀ àwọn ọmọọṣẹ́ yín wá gbé Koko Zaria. ẹ gbọ́ Zaria yẹn Zaria yẹn ò ṣèyàn tó burú bẹ́ẹ̀ yẹn ọkùnrin ṣèyàn bàjẹ́ o àwa mọ Zaria dáadáa ó yẹ kẹ́ mọ̀ pé mi ò ní dá sí nǹkan tí ń bá mọ̀. ìwọ ìwọ Koko Zaria nítorí tí àwọn adìjàngbara wojú ọlọ́pàá ọ̀fẹ́ bọ́lọ́pàá jà Koko Zaria I promise you máa rán ẹ lọ sẹ́wọ̀n. èèyàn gidi ni mí tó ń mú àwọn ajìjàgbara ìlú yìí tó ń jà fún mi ní ìṣẹ́yàn burúkú èèyàn gidi ni mí àwọn olówó ń jà fún mi tálíkà ń jà fún mi ah, tí mo ṣe é. gbogbo dorí kodò wọ́n sorun ajúmọ̀ ti pakọ́. mo gbé yín lọ sí kóòtù mọ́lẹ́ ayé mi yẹ ọ. fún ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀rọ tẹ̀wọ̀n di. ọlọ́pàá ọmọ lórí tèmi kó jí ṣòkòtò. Hmm. ṣé ẹ bẹ́ẹ̀ tó ṣiṣẹ́ yìí àti òun àti gbogbo àwọn fámìlì ẹ̀ gbogbo generation wọn ó ní dá fún wọn wọn ah, ò ní rárá ló lágbára ọlọ́run ọ̀pọ̀ tó fi ṣe fún yìí wọn ò ní rárá nù court àkóbá àdábá orí mi máa jẹ ìrọ̀ àkóbá àdábá kẹ̀dá mi máa jẹ rí fẹ́ni títí. àwa ayé àdàmú àti ìsọnù. aláwàánú ayé àsọnù àdẹ̀lẹ̀ sọnù. oṣòdì ló ń pè mí o. only others follow. follow follow follow ọmọ follow tó máa fi kú ni. ẹ̀yin tó ṣòdì yẹ ọwọ́ yín dà. ẹ jẹ́ ká lọ́wọ́ yín o. àwọn ọ̀tọ́ ṣe nídà òun bọ̀ ire tó kò lọ́nà ló jẹ́ òpẹ́. ọkọ àwọn ọ̀tá ṣe bó nídà òun bọ̀ ire tó kò lọ́nà ló jẹ́ òpẹ́. ètò nìyẹn ìwọ ọbẹ̀ ní kò sọ̀tà o ẹni ojú rí mo ní bó dẹnu bàbá wọn bí ọ̀dọ́ kan wọn. kẹ̀sì ń kẹ̀sì. ó ní í ṣe òfò. bó dẹnu bàbá wọn bí ọ̀dọ́ kan wọn. kẹ̀sì ń kẹ̀sẹ̀ ọmọ ọlọ́mù la pẹ̀rán o. ọmọ ọlọ́rọ̀ alágogo dẹ àfìgbà lọ́nà ẹ̀ẹ́dọ̀mù. ó ní mu yẹn wèrè. ó lè yẹn ti dọ́mù odò ọ̀tún àṣẹ̀ṣẹ̀gún yẹn ti dọ́mù odò ọ̀tún bá ń tẹ̀. ìwọ jọ̀tún mẹ́wù dèmi hmm. ṣé ìwú yẹn gba ìyọjọ́ tó lọ nílé bàbá mi. ó ní sè é ọmọ bòrókò là òmùmọ̀sí ọmọ bòrókò lọ́wọ́lọ́wọ́ ìrókò òmùmọ̀sí ó ti sọ pé ìyìn onírógun mọ́ ìjà òmùmọ̀sí ó ti sọ pé ìníríjà mọ́ ọmọ ọlọ́mùlà gbẹ̀rán ọmọ ọlọ́rọ̀ alágbèrè. ó ní sè é ọmọbìnrin rọ̀ gbọ̀dọ̀ rọ̀ gbọ̀dọ̀ tún mọ́. Bíbẹ̀ bàbá ṣe ká ọ̀gá ti ọ̀. Allah. kàn lọlé ọ ní sí òfò ara ò ní ọ ọ ní bẹ́sùà ọ ọ ṣe bàbá adásùn ìmọ̀ ọjà ọ̀gá. I have a client for us. My Chief Alabi ló ń jẹ́. Ẹ bá ń ó ní owó burúkú pé ṣe kiri tí kọ̀ǹténà fifty bá wọnú Ọ̀ṣọ́dì yìí máa ń lónìí gbogbo ẹ̀ ok she can n bọ́ọ̀sì brain three four months ago ló fẹ́ third wife tẹ bá rí pátí tí wọ́n ṣe ní wẹ́dìn yẹn ó dáa eléré márùn ló kọrin bí hip hop ṣe kọrin làwọn onífújì kọrin afrojuju gan ògbẹ́yìn bẹ́ẹ̀ mo sọ fún yẹn ìdí tí mo ṣe sọ yìí pé mo fẹ́ ka visit máa yẹn tá a bá visit Chief Alabi sì alukuran a láyé níkọ a máa yí owó ọ̀pọ̀lọpọ̀ pátá. wow mo bí báyìí sórí mo ti gbọ́n pa máa yìí tẹ́lẹ̀. ẹ ti gbọ́n pa ẹ̀ àwọn orí ẹ̀ wà bẹ̀rẹ̀. bọ̀ mo ò rí bọ̀ sórí ìgbà tó ti wá sọ́nsìn pé o gbó owó dání ó ti di ṣíṣe wo bí o ògbólógbòó lè ní mi o ògbólógbòó ẹbọra olè tó ń bẹ nínú ayé àjẹdẹ èèyàn má bì a máa kọ lẹ́tà sí i lẹ́tà a máa kọ lẹ́tà sí i sórí olè tí wọ́n bá jà tí ò bá ti ṣe wàhálà ọlọ́pàá àti olè nínú ẹ̀ kò tí ì ṣe olè gidi ló ní mo sọ. correct ó sì jẹ́ nìyẹn ìjà ọlọ́pàá ní ìdúró tiwa torí àké tó bá ti mú ní ìdúró alápàtà tí àké ò bá ti mú alápàtà ò ní lè gé èkó. that's what's up. Money gang, come Money gang, come ọ̀gbẹ́ni Chief Alabi àwa ò lè ní o. dalẹ̀. à ń bọ̀ wá gba owó tí o bá wa tọ́jú nítorí pé ẹ̀tọ́ wa ni àwo ò ní sọ ọjọ́ tí à ń bọ̀ o bó ń olùkọ́ ọlọ́pàá bó ń wọ̀n o lè pe OPC àmọ́ kinní kan la fẹ́ kó mọ̀ tí o bá pe ọlọ́pàá níjọ́ tá a bá wá fún operation yìí gbogbo fámìlì ẹ pátápátá la máa pa àtìyàwó tuntun tó ṣe fẹ́. àǹtí mo lè tẹ lẹ́tà yìí mo lè tẹ. àǹtí kan ló fún mi ní lẹ́tà yẹn ní gate ẹ má bínú ṣe. ẹ gbé gbogbo ẹgbẹ́ fún first time tó máa wọnú ilé mi ni ó mú nǹkan rẹ wá fún mi àti lẹ́tà olè lẹ́tà olè pàápàá báwo ló ṣe mọ̀ ẹgbẹ́ mi náà ni kò fún lẹ́tà yìí. ẹ má bínú sí àgbàtẹ́pẹ́ nìkan ní ṣe òòrí gbólóṣì yẹn ṣé jó ìyá wèrè aláìṣó ti bèrè táìtù àwọn tó gbogbo àwọn tó gbé ládùúgbò yìí tó fi máa gbé mi nìkan ti jí. ẹ má bínú sàn. ó dàbí àwọn eléyìí ò mọ mi o owó tèmi tí mo sọ́gùn fún tí mo tí mo làágùn sí tó rí ẹ̀yin wá sọ pé ẹ fẹ́ wá gbowó lọ́wọ́ mi ẹ má bọ̀ ẹ má bọ̀ nǹkan kan ni mo mọ̀ tẹ́ bá wá ẹ̀ ní pé lọ mo fi dá yín bẹ́ẹ̀ ẹ̀ pé ẹ̀ pé lọ bóbi èwo ni gbogbo òṣì yìí wọ́n gbọ́ wájú mi gbogbo gbára dára dẹ lọ owó tẹ bá wá ẹ̀ní ẹ̀ní pé lọ ẹ̀ní pé lọ. bébì ẹ mọ̀ pé inú ìyàwó àwọn mẹ́rẹ̀ẹ̀ta fẹ́ i'm the new wife and i'm one month pregnant ẹ jẹ́ máa lọ sọ ṣàlàyé gbogbo ayé gbọ́. ẹ jẹ́ lọ sí amẹ́ríkà kí n lọ rest ẹ jọ ẹ jọ. màá bínú sí ẹ o oh, màá bínú sí ẹ o ewu ni gbogbo ṣì í nà ó bá yà á ti kí nǹkan tí máa ṣe ó dẹ̀ ń dí sọ ó ń dí sọ bẹ́ẹ̀ ni wọ́n sọ yìí wọ́n ẹ ok màá tẹ bẹ̀rẹ̀ tẹ ìgbọ̀n wọn lọ́pàá pàápàá wọn kọ́ mọ̀ sí ìgbọ̀n tó ń lọ. ẹ kí ni. kí lẹ́yìn ẹ̀fẹ̀ ṣe. ọ̀dọ́ padà ń. ẹ máa pa mí lẹ́yìn. ẹ pa mí. a ní ká máa padà máa ṣe fẹ́ pa mí ní. ọjọ́ ti sàn wá. jẹ́ ìwọ ní nà jẹ́ ìwọ pẹ̀lú wá ṣe nà. ṣe àmọ́ àwa sùn lé ni. àwọn èèyàn sọ pé wọ́n fẹ́ wá jà mí lólè ṣé kí n máa sùn lé ni. bèbè a ní ká máa pa ọlọ́pàá a ní ká máa pa ọlọ́pàá ṣe fẹ́ pa mí ní tálejò bá dé bá mi lé mi ò lọ́mọ́ ìwọ náà ló sọ pé àti pé nípa tí tó ń lọ ẹ̀jẹ̀ ń ṣe tọ́jú tọ́mú tọ́jú tọ́jú ṣọ̀tọ̀ àwọn tí ìfẹ́ kó bá mi náà lóore where is that ẹ wọlé ẹ wọlé jáde ah, ẹ ṣọ̀tọ̀. lẹ́tà mi. mo ní. ògo ọ̀ṣọ́ ẹ̀. juditis. owó mi dà. wà mí lára. wọ́n mi lára. bébì lọ gbowó wọn níbi tó gbé sí. ẹni ọmọ owó lọ́wọ́ mi fọwọ́ bá bẹ́tà kẹ́ lọ gbé fún ara yín fún mi ṣòro jọ àwọn tó wá kí wá ṣá ẹ lọ gbówó fún wọn. chief kí ló ń ṣẹlẹ̀ náà ṣọ́ọ̀rọ̀ owó ni we are your friends àwa máa bá yín gbé níbo lowó yẹn wà. ó wà ní room the master bedroom ló wà. ọlọ́run ti lọ gbé ó ti lọ gbé. òbí kí ló ṣe ẹ́ tó ń gbọ̀n bíi jẹ́lẹ̀. ojú yín ojú yín tí mò ń wò. ṣé mo fọwọ́ kan ẹ̀ ni ọmọ pọ̀ mi ti fa tẹ gbé dání ni. ló wá ṣe é. pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́. mo ní bp. you sure. yes sir. are you fucking sure. yes sir. I think we're good to go. Thank you. máa ń ọ̀pọ̀lọpọ̀. I know they are not my friends, they are my enemy. You need number one thing for me. I don't think maybe she's out. For sure. They are my enemy. Shh. Why you go bury that? Thank you, sir. I'll be right back. Ah, oh, okay, sir. Okay, sir. You are highly welcome. Thank you. débèsè ni. ṣàmà kọ́tàjọ agree ni adé ti ṣe gbogbo ẹ̀ oúnjẹ ti wà nílẹ̀ jábúra tó gbogbo ẹ̀. Ah, ẹ má wọrí mo ní fọ́ọ̀tì o dé jọ́sọ̀ ni èrò pọ̀ gan-an ah. èrò yapa àwọn ẹgbẹ́ wa kí mi eh? ọlọ́run ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ máa fún yín lówó oúnjẹ gbọ́ oúnjẹ pátápátá anything anything tó yọ oúnjẹ lẹ́nu everybody jẹ ó ti yẹ ah, ó lọ́ọ́ bẹ̀ ṣé ò yọ bẹ́ẹ̀ o kò yẹ ní tèmi. o yẹ gbàgbọ́ bó jẹ ó ti yẹ yìí àwọn ẹ̀fẹ̀ ya pa ni àkókò ni Zaria èrò fẹ́ pọ́n gbòòrò. ṣíà ṣíà wà wá fúlẹ̀sà. àdúgbò wo ni ẹ̀rọ gbé wa o. ìwọ ti ọlá ṣàmà ló ń jẹ o mo ṣì máa sáré ṣàkóso àwọn àárín. o ti mo ti mọ ojú ẹ. wọ́n á lè wà yóò lè jù. ọmọ ìlú ọmọ ti lẹ́yìn èyí wọ́n wo àá sì jẹ́ ń bẹ̀ ká ló bá kìí jọ́sọ̀ yìí ló wá ń gara bí ilé ọlọ́dún dáhùn wá ṣe ló ń bà rẹ. aláyé ẹ mọ̀ yàn ẹ kíyàn aláyé nílẹ̀ aláyé bàbá mo ti dé bí ìṣe ń bẹ̀ yẹn. aláyé mo ń ṣe nǹkan bí èsì nǹkan wá sí mi bí ni ẹyin ẹ̀rọjú ọjà kẹ mú yan ni ẹ̀rọjú ọbẹ̀ ni. everyday na Christmas. àkókò sáré àní oyè yẹ kó rí ni ẹ àbáyé kò sí wàhálà o. ìwọ ni fẹ́ rí o. ó kì í di ọba. wọ́n wá rọ̀bù mi àwọn olè wá rọ̀bù mi o. lágbègbè nílùú yìí lọ́sọ̀dì kò sọ ọmọ náà tó ló mọ̀ ọ́ dín kù ẹni bá dọ́rọ̀ wà dẹ́rùn ògùn níbo ìwọ ẹ kó yé wọn ní. Ah, ẹ má jọ wá ẹ má jọ wá lọ. aláìsẹ̀ ń ṣeré ni ẹ má mú wa ṣeré ni ẹ má ga ṣe. àṣàpàlà. aláyé ọlọ́rọ̀ wọn ò lè gbà kọ́kọ́. ayé wọn gba twenty million naira. twenty million naira. aláyé serious yọ ní sùúrù. pẹ̀lú bọ̀. ọ̀hún ah, ah, ló wọn kò bọ̀ wá bọ̀ wọ́n. ọmọ ayé ọ̀rẹ́ má bínú sáà kí ló wá kún èmi nǹkan tí mo tẹ̀ fẹ́ bẹ́ẹ̀ sọ ni pé èmi fẹ́ pe aláyé kí ló kọ tèmi òun náà ní fẹ́ sọ fún ẹ yìí èmi fẹ́ pe commissioner of police nísìn kó fún mi ní láìsẹ̀nsì ìbọn bí ò tẹ̀ ju mẹ́wàá kí n ra fún ẹ kò kò fún ọmọ bọ́ ìṣẹ̀gẹ̀ máa bá a lọ. aláyé ayé court no káwọn jẹ kọ́ọ̀tì àwọn lè jẹ. ọmọ kókó sáyà ọmọ ojú ọmọ ọmọ tó gbọ́n wọn kàdádọ̀bálẹ̀ kó gba pàkẹ́ ọlọ́run bàbá ṣe gbọ́n kó sáwọn ọmọ ayé ń sọ àbáwọn òṣèlú kó bẹ́ẹ̀ yẹn ilé ẹ̀gbọ́n kò lè sọ ọwọ́ abẹ́yìn bàbá ń gbé bọ̀ wá wọn ò dẹ̀ yìnbọn ah, bàbá <laughs> bàbá ó ejò lọ́ọ̀nù bàbá ẹni tó mọ nínú ṣe ni ọlọ́pàá lọ́ba lọ́ba kò sáwa bàbá wọn gbé bọ̀ wá wọn ò dẹ̀ yìnbọn ah, nílùú yìí kò ṣẹlẹ̀ rí ah, tẹ́mi máa gbà sọ́dọ̀ wọn máa gbà ní ọjọ́ kò jọ ọ̀rọ̀ bàbá bàbá ti jólè lẹ́kọ̀ọ́ ìbẹ̀rẹ̀ tóbi tó lọ́wọ́ lọ́wọ́ à ń bẹ̀ lẹ́kọ̀ọ́ olówó ló fi ṣẹ́gò síbẹ̀ kúndẹ̀ láti ní wọ́n jọra bí mo ṣe ṣe tó mi sọ bàbá ọba aládò bàbá olúọmọ ni bá dọrú ẹ ó ti yẹ ìyẹn olúọmọ ò fẹ́ gbogbo orúkọ bẹ́ẹ̀ ẹ má dọrúkọ bẹ́ẹ̀ wò tó bá ti dọrúkọ bẹ́ẹ̀ wò kí ni ayé ẹ̀kọ́ ayé ẹ̀kọ́ aláyé ẹni tó jẹ ni o wọn dọrọ pẹ̀lú wa o ẹni ẹ má dẹrọ ògùn ni o bàbá ó yá. ẹ má dán wo mọ́ ẹ wo bí ifá kan ló dá fún ilẹ̀ ẹ ẹ bá wo bàbá yìí ah! nọ ẹ wo bàbá yìí nọ lẹ́kọ̀ọ́ yẹn tóbi tó olúwàwọ̀ ló wà bẹ́ẹ̀. àwọn akísára jólè ayé kọ́ ó ń ṣe yín náà sa ẹ máa pòtù wá tù lórí ọ̀rọ̀ yìí ṣé wọn pé ọlọ́pàá kì í ṣe babaláwo àti pé ta lẹ̀ ń fura sí. Ah, máníjà mi ni ta ni tó fẹ́ fura sí òun ló pe olè kó wájà òun náà dẹ̀ ló pe olóko kó aṣọ òun ni mo fura sí ẹ wo ọ̀gá ọlọ́pàá ó ń lọ bí déédéé àsìkò yìí ni mánéjà mi gbé twenty million wá ká mi wọlé. àbáyọ sá ṣé òun gbọ́n sí ni àbó òun gọ̀ sí. láyé táwọn èèyàn ń ràn cashless policy ṣé kò sọ pé o wà educated o kàwé ẹ́ eh? dọ́bádé wà educated mo believe pé ò ní làákàyè rárá because èmi ò mọ nǹkan tó fẹ́ kí n fi owó yìí ṣe ṣé kí n lọ sún jẹ ni. ẹ má bẹ̀rù sá ṣẹ́yìn bẹ́ẹ̀ náà ṣe náà lèmi náà ṣe o ṣùgbọ́n bí kọ́sọ́mà yẹn ṣe pè mí pé àwọn gbowó bọ̀ lọ́fíìsì lónìí mo lè sọ̀rọ̀ pé for the past five months wọ́n ti ń jẹ wá ní owó yìí tí n bá gbowó yìí kalẹ̀ kò tọ́pa ló jẹ́ kí n wò pé ó kéré let me just move down to the office to get the money from them mo lè ṣe gbowó yìí ó yẹ kí n gbé lọ sí bank street oh that's true that's true that's true. mo tọ́ ọ pé tí bá gbowó sọ̀rọ̀ yìí ó láìpẹ́ pé pé ìwà mi lòó fòrò wíkẹ́ ó dẹ̀ máa wà secure tó jẹ́ kí n gbowó sá ẹ má bẹ̀rẹ̀ sá. pẹ̀lú ẹ̀ náà àbáyọ ó ṣe búkú èyí tó fi gbé owó ìwà bàmí lé ó bá ti gbé sínú ọ́fíìsì ń bẹ̀ anyway it's okay it's okay ẹ bá bẹ̀rẹ̀ sọ mo promise n pé eré òtún ní ìṣẹ̀lẹ̀ mọ́ at first thing monday morning as early as seven o'clock i come to your house to get the money my brother deposit ẹsẹ̀ mi lọ́wọ́ ṣọwọ́ sí. o bá a bá tẹ̀wá gbé ní fúrúdú ní monday kó jẹ́ kó di next month níranù. mo hàn wí pé ah ṣó yá wèrè ni òun gbé twenty million wá wá bá mi nílé níbo ni kí n tọ́jú ẹ̀ sí níbo ni ìfẹ́ tọ́jú twenty million naira sí inú bí mi mo bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí i ibi tí mo ti ń sọ̀rọ̀ sí tí mo ṣáà ń fáyẹ̀ ẹnìyàwó mi ti jáde pé kí n tèkẹ̀ ní. bébè kò bad náà mo lè gbé wálé it's not bad out there. ó bad. ó ah, bad àlejò. ó bad. ẹ mọ̀ àwọn náà ní ìdòwò nulẹ̀ ẹ hmm? na wọn ní ìdòwò nulẹ̀ ẹ mọ̀ pé promise mi ní owó kan last week fún Dubai shop mi àánú birthday ọ̀rẹ́ mi tá à ń lọ ní ìrọ̀lẹ́ yìí ọ̀rẹ́ mi sóní àyẹ̀mọ̀ kó ń ṣe birthday party ẹ a ní láti ẹ mọ̀ pé lérè mẹ́ta ló pè a ní láti spray owó tá a bá débẹ̀ ẹ bébì. kí ló máa ń ṣe ẹ̀yin obìnrin ṣẹ́yìn òun tẹ́ bá ti fojú rí owó báyìí gbogbo ara yín máa máa bù máa ṣọ́ ni ìgbà yẹn lójú yín máa máa ṣẹ́ pàpàpàpàpàpàpàpàpà pàtí ó pe eléré mẹ́ta kí ni kí ni problem kí ni ìṣòro tèmi pẹ̀lú eléré mẹ́ta ẹ o ti rówó nsìn gbogbo bọ́jẹ̀ ti ń gbọ̀n ó ti ń gbọ̀n ìgbà yẹn lẹ́ máa mọ̀ pé èèyàn jẹ́ ani sùírí bèbí ìgbà yẹn orúkọ tí bàbá ò sàn yẹn lẹ́ máa lẹ́ máa máa pèèyàn àbúrò àbúrò ògbà mi ni mo mọ̀ pé tó bá máa fi di Monday sí tọmọdé náà fẹ́ gbowó yìí a ti a ti reduce sí ten million. àtàwọn darling kí lẹ mí. travel kí ni mi ò mí wo lè máa dán tiẹ̀ jàre. all right sir. o ṣe gan ni jàre. kẹ́ni nice weekend. okay mama okay. ẹ take care. thank you. Yeah dalẹ̀ ẹ fẹ́ mọ̀ pé mo ní láti lọ sí pàtí yẹn tí bá ṣe ń wọbẹ̀ kọ́ mọ̀ pé ìyàwó chief ó wọlé eh, you see me like this before you get married to me you oh, know you know I love fashion you know that. ṣàlàyé ṣàlàyé ah. ṣáà gbowó wọlé fún mi gbowó wọnú bedroom. my baby kò ju three hours sí mánéjà mi lọ lọ́wọ́ tá à ń sọ yìí lọ́sọ̀ round àdúgbò à ń gbọ́ kòkòkòkòkòkòkòkòkòkòkò tatatatata ẹ máa rò bí jìtá lọ ń ta ni kí n tó ṣẹ́jú kí n tó fọ̀ wọ́n ti sọ̀rọ̀ àdínú sitting room mi wọ́n ti wọlé wá bá mi ah, èèmọ̀ rẹ o mi ò rírú ẹ̀rí ọ̀gá ọlọ́pàá wọ́n ṣe gbogbo láàrin ọ̀rọ̀ kò dẹ̀ lè ṣẹ̀yìn máníjà máníjà mi ló ṣe é so ẹ má ẹ má wẹ́ lómi máníjà mi ni kẹ lọ bá kẹ bá mi arrest ẹ. ẹ jọ̀ọ́ má bínú sá ó ti tó ìgbà wo àtọdún wo tí máníjà ti wà pẹ̀lú tó ti ń ẹ wo ẹ fi bẹ̀ yẹn lẹ̀ ọ̀rọ̀ ìgbà tó ti wà pẹ̀lú mi kọ́ là ń sọ yìí ẹ má jẹ́ ká lọ síbẹ̀ yẹn o bówó mi ṣe fẹ́ jáde òun ló ṣe kókó fèmí bí ṣe wà yìí. ọ̀dà gẹ́gẹ́ bí iṣẹ́ ọlọ́pàá àti gbogbo àlàyé yín àwa náà ṣiṣẹ́ lórí ẹ̀. Ah, ẹ wo iṣẹ́ kọ́ action ni fẹ́ rí. ẹ fara yín balẹ̀. síbẹ̀ tí wàá sọ fún wa. àwa ti ẹ fọkàn yín balẹ̀. Ah, ọkàn ò lè balẹ̀. gbogbo àwọn bọ́ọ̀sì yẹn pátápátá a rí pé arrest gbogbo wọn. please please ẹ má jẹ́ kó pẹ́. ẹ kò lè pẹ́. ẹ mi ò fura sẹ́lò mi o. <laughs> àfọ̀nà máníjà mi ló wà ń díẹ̀ máníjà mi òun ló ń ṣe mí. ẹ ti gbọ́ kò sẹ́lò mi tẹ́ ń wá máníjà mi ni kẹ́ lọ mú. ẹ ti gbọ́ ẹ ṣe ok. ọ̀dà sà.

Bastard! ó ga ọ ṣé bẹ́ẹ̀ ò ṣe ń kú just like that you ẹni tẹ́mi àti ẹṣin jọ wà níjẹta ẹni àti Julius jọ wà níjẹta ni now wọ́n come mú Julius just like that wèrè lọ́wọ́ lọ wà iṣẹ́ wọ́n crazy gan wọ́n pọ̀ dídí sars Ewa, she ṣé kò ṣe wípé àwọn ọmọ ọba yìí ti fẹ́ Go rí come and go yẹ now. now not talk now. Oh, just like wọ́n yìn sọ ń bí báyìí èmi sọ̀rọ̀ àná èmi àti Julius sì jọ wà láàárọ̀ àná kódà àwọn olóṣòwò oúnjẹ tí mo jẹ ní canteen ni wọ́n sọ fún Julius just like that Oh ga ṣe rí àwọn kan tẹ̀ máa sọ nìyẹn ẹ̀rẹ̀ sọ pé àwọn apc ti rí sí wa àbí wọ́n ti rí sí wa ṣe rí ìrẹ́mi ṣe wáyé mi ẹ̀ jẹ́ mi kò bí you anybody wọn jẹ́ nǹkan tẹ̀ máa tààrà sọ fún yín nìyẹn exactly ìwọ tó bá ń ṣe bí ọmọ mi pẹ̀lú wọn tó máa dé tó máa fáwọ́ pé o fẹ́ ṣùtò o fẹ́ ṣùtò anyhow. but why you dey talk like this why you go dey talk like this you know say i be barcap killer stubborn shooter but me fẹ́ ká máa lọ pa àwọn innocent people ni mo ṣe ń sọ ká máa calm down now ah. yes it's okay. Eh, mo ti gbọ́ nǹkan tí gbogbo yìí sọ now the information is this commissioner pe DPO DPO dẹ̀ ní meeting pẹ̀lú gbogbo àwọn sars heads tó wà unity inú commissioner ọdún he is not happy at all crime rate nínú ìlú yìí ti lọ high ó ti wà lókè àwọn agan tá à ń ṣe sars fúnra wa á what does that mean àti fi iṣẹ́ wa ṣeré o àti wà lenient o ọ̀nà ní mind o lè mind ó pa a member of the special anti-robbery squad unit ló sọ fún yín wọ́n ti ready fún wa àwọn náà dẹ̀ ti ready fún wọn báyìí based on who I be based on who I be ọmọ tó bá dé ìyàwó ò ní sùn. Ah, òun náà gbọ́dọ̀ fojú bo oorun o gbọ́dọ̀ fojú bo oorun láìláì. òun kò export ṣe ń gbọ́ mi as the leader of this squad six export gbogbo lè ta bá ti mú kọ́lọ́mù madé station máa fún yín lẹ́gzámpù for example tó bá mú òlé ten apá nine ẹ̀ta awakọ̀ one ṣẹ́ni náà tó kù yẹn a máa mú wá sí station awakọ̀ statement after statement two hours after statement awakọ̀ òun náà kó lọ jẹ́ ọ̀nà ẹbí ẹ̀ tá ṣe bẹ́ẹ̀ only tá a bá ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ lè máa máa respect wa àǹkọ́tà lè bá ṣe nìyẹn that aside senator boys mẹ́fà kan pa ní last week kan lára wọn tó escape mi mo ti gbọ́ information sí ó wà ní àdúgbò sí i. let's go let's go let's go. odò nílé lálejò ẹkún adé ọ̀fọ́n olè jà àgùdà. ẹ ẹ sífàlàbí gẹ́gẹ́ bí mo ṣe promise yín àwọn ọlọ́pàá àṣìṣe takuntakun nígbà tí ọlọ́run fẹ́ ṣe àríkàmú náà boys tó wá rọ́ọ̀bù yín. good èmi jẹ́rìí àwọn ọlọ́pàá lù yìí mo mọ̀ pé tán bá fẹ́ ṣiṣẹ́ wọn máa ṣe ah! eh. ẹ̀yin wọn gbẹ́ máa ṣiṣẹ́ yìí. Eh, ẹ jọ eh. tí wọn bá mú iná dé ṣé ẹ dá mọ̀ dáadáa. ó dá yín lójú. ó dá kò burú. mo dá mọ̀ dáadáa kì í dẹ́ yé pé mo dá mọ̀ mo dá gbogbo wọn mọ̀ ni. ẹ dá gbogbo wọn mọ̀. oh yes oh yes. officer bring the accused so báwo ẹ ẹ ṣáà yọ. àìṣe ni. ẹ kọ́ kọ́ kọ́ kọ́ kọ́. ó ṣe ẹrù ẹ. sọ́sàm. chief. Zaria. ó ń ṣẹjú ẹ. ọlọ́pàá ẹ rí yan mú ọmọdé yóò ṣọlẹ ẹni tó ń dáàbò bò wá ládùúgbò gangan lẹ́mú yìí tẹ́lẹ̀ yóò bá sí ládùúgbò àdúgbò wa ti di nǹkan míì fáwọn olè Zaria ọmọ dáadáa lélẹ́yìí o ẹ̀dẹ̀ ṣúọ̀ pẹ̀lú kan tẹ́ ń sọ yìí because a ti dì pẹ̀lú àwọn olè gan kò sí yàrá táwọn olè lè dà àwọn lè ṣe báyìí àwọn lè ṣe báyìí àwọn rábàsì mo mọ̀ kan tí mo sọ sà ṣẹ̀dẹ̀ ṣúọ̀ pé ẹni ò sí náà tó arọ́bù yín. i'm very sure. àgbo sọ pé yìí ò ń ṣọlẹ̀. ẹni sòrò ṣé o dá yín lójú. ó dá mi lójú. ok tó bá rí bẹ́ẹ̀ ọ́fíìsà. yes sir. ó yá lọ gba statement yẹn kẹ́rì ilé iṣẹ́ immediately all right Zaria ẹ wo eléyìí sì ní bẹ́ẹ̀ dà mọ́ ọmọ dáadáa lélẹ́yìí kì í ṣolè rárá àti rárá ni ọmọdé yìí olè tó ti múlẹ̀ fún wa gan-an ló ń lọ níwájú yẹn ẹ wo ẹ máa ẹ ẹ tí ṣé lè lẹ lẹ lẹ mú tẹ sọ pé ẹ mólè ẹ mólè o. bẹ́ẹ̀ dà mọ́ ọmọ dáadáa lélẹ́yìí ọmọ dáadáa lélẹ́yìí eléyìí gan-an tí bá ti rí lọ́kàn mi ń balẹ̀ ẹni tó jó ní ìfọ́n tí ìfọ́n tú kí ni wọ́n má jó léjìgbò kó má bàa ya pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ ọjọ́ àjùbà là ń rántí àdá ọjọ́ kú erin là ń rántí ọ̀bẹ ọjọ́ tí ogun bá le òun là ń rántí ọmọ líle lóòótọ́ olórí ti pàṣẹ pé ká lé lò. àjìjàgbara tọkàntọkàn. lóòótọ́ olórí ti pàṣẹ pé ká lé lò ká tutù bí àmù ṣùgbọ́n aláyé mo wá ń wò pé tá a bá ní ká fi wèrè lẹ̀ kó sìnkú ìyá ẹ̀ ó ṣeé ṣe kó sún jẹ o àwọn brian hàn fún ọ̀yẹn tá a bá ń sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ pé kò kàn wá ó lè padà kàn wá bí àgbò kó má lọ di nǹkan tó máa wọlé sí wa lára. ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. lóòótọ́ ni gbàkejì olórí wí nígbà tá a ṣe wá látòkè yìí la tó lè ṣe nǹkan kan nínú ilé tí mò ń gbé tí wọ́n mọ wọ́n mọ̀ bí mo ṣe jẹ́ àwọn ọ̀sánwẹ́wẹ́ olè àwọn olè kéékèèké wọ́n dẹ̀ wọnú ilé gbé jẹnẹrétọ̀ tí ibi tí mò ń gbé ṣùgbọ́n nígbà tó jẹ́ pé òun ológì ní òṣùwọ̀n ní dàbára ṣé bí wọn ò fẹ́ gbóhùn wa ni ilẹ̀ gbé kéékèèké ṣe ń ta gbogbo aráàlú adẹ̀ ti dákẹ́ ní báyìí tí wọ́n ti wá fún wa láṣẹ ah, ẹni tó bá dẹ́rú ẹ̀ lára wọ́n mọ̀ wípé ó do ṣe tá tó fẹ́ gbé iye bọjà tó bá lágídí lọ ah, olórí lákọ ni gbogbo wa wà bí ìbọn o kò sọmọ ojo kankan nínú wa. ajìjàgbara. tọkàn tọkàn. ẹ ṣe ẹ̀kọ́ àtótọ́jú mo wọlé bá igbákejì tó ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ lóòótọ́ ni gbogbo tó ṣẹlẹ̀ kò sí pé kò yá wa dán wọ́n mọ iṣẹ́ wa ní gbòòrò wọ́n mọ orú èèyàn tá a jẹ́ àwọn tá a pè ní bàràwọ̀ yìí náà wọn ò lè wojú wa. wèrè wọn mọ mọ́tò àlàyé. <laughs> àwọn tá a pè lọ́fọ̀ọ́ yìí wọn ò lè wò wá wọn ò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n tọrọ bá wa rí báyìí táwọn ọlọ́pàá fún ara wọn pè wá tán bá wa ṣe mítìn pé ókè o ẹjọ́ o a ní ìdíyìn afẹ́ lò yín o káwọn náà lè lò ká respect ara wa torí mò ń gbọ́ pé commissioner of police fún ara ẹ̀ ó ti pe gbogbo àwọn DPO àdúgbò pátápátá pẹ̀lú pàápàá àwọn SARS ó ti bá wọn ṣe mítìn òun fẹ́ gbọ́jà láàrin wọn àtàwa mọ́ tó tó bá jẹ́ bẹ́ẹ̀ kí la tún wá káàánú láì lò ní ṣùgbọ́n tẹ́ ẹ bá ní ẹ fẹ́ mú olè ẹ fẹ́ mú bàràwọ ẹ fẹ́ mú ọlọ́ṣà ẹ jẹ́ ká mọ̀ pé ọlọ́ṣà ni ẹ jẹ́ ká mọ̀ pé bàràwọ ni ẹ ṣe fáìndìsì dáadáa kẹ́ tó lè gbé gbèsè kọ̀ọ̀kan ìwà ṣe pé torí fún alágbára ń sìn láàjìjàgbára ah, ni mí o ládùúgbò wàá kọ́ àwọn bọ́ìsì sẹ́yìn èèyàn ń bọ̀ láti patí ẹ̀ dádúró àgbà kan tó wà lọ́wọ́ ẹ̀ àṣe bákan. àjìjàngbara ò fẹ́ bẹ́ẹ̀. kó ṣe pé èèyàn kan máa ń sọ pé àjìjàngbara ni mí èmi àtẹnu ìjọ ń fẹ́yàwó jẹ́ ká lọ ọbẹ̀ ká lọ bàjà àwọn bọ́ìsì kan ń jà ládùúgbò wọ́n wá bá wọ zone commandant kan pé wọ́n lọ ṣàánú mi wọ́n lọ ẹ̀pù mi kẹ́ lọ bá mi bá wọn jà wọ́n náà tẹ̀lé wọn fẹ́ gbọ́ nǹkan tó jọ bẹ́ẹ̀. àjìjàngbara ò fẹ́ bẹ́ẹ̀. ǹjẹ́ gbọ́ ọlọ́run a máa fún wa ṣe àjìjàngbara tọ́kàntọ́kàn. help ni mo bá wá sá. mi ì dẹ̀fẹ́ kẹ́rí nítorí pé mo mọ̀ pé owó wà lọ́wọ́ yín ni mo fi wá. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yóò ga ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nìyàwó mi wà. kí ló dé kí ló ṣẹlẹ̀. Ah níbi tó serious dé our doctors na ma carry out major operation as soon as possible pé kí n make deposit of three hundred thousand ṣùgbọ́n ọ̀gá mo yé ń bá yín sọ̀rọ̀ yìí òkú kí n fara pamọ́ fẹ́ni tó máa sìn one hundred and fifty thousand naira ló wà lọ́wọ́ mi láyé lọ́rùn ọ̀gá ẹ̀jọ̀ ẹ̀ ṣàánú mi. <laughs> one fifty thousand no no no no jókòó jókòó àbáyọ wọn ló ń ṣọmọ bẹ́ẹ̀ ẹ ẹ ọ wà á ná àwọn òṣìṣẹ́ tí mo nífẹ̀ẹ́ sí. Si one fifty ó kéré nǹkan tó lòun lè ṣe fọkàn ẹ balẹ̀ mọ́ bẹ́ẹ̀ aṣọ ti gbọ́ àlàáfíà ìyàwó ẹ òun ló ló wà important sí mi ẹ̀yin ń ṣe problem ẹ jẹ́ kí n dúró dè mí mú bọ̀. ọlọ́run bá mi tuntun yín náà ṣe sá. ok ok. ẹ ṣé Mr. Tony ni mò ń bá sọ̀rọ̀ head of SARS operation fine ẹ Chief Alabi ló ń sọ̀rọ̀ ẹ ẹ èmi ni èmi ni ìkànnà òun olè tó wá jà mí ó wà lọ́dọ̀ mi báyìí báyìí báyìí mo sure mo sure hundred percent sure yes yes okay okay okay mama expect me. Sure, okay. Okay. Um, uh, mo ti kọ́ọ̀lì èèyàn tó máa bá bá mi gbó yẹn wá. <laughs> ẹ ṣe lọ sà ọlọ́run àti tí mo ṣe. má jẹ́ ń bẹ́ẹ̀ jà ah, ó ní kó má kúnlẹ̀ mọ́ èèlò ní one fifty thousand ó mọ̀ pé owó ṣòro láti gbé sílé. Ah, bẹ́ẹ̀ ni sà ó tán ni náà. wọ́n náà mọ̀ ó mọ̀. very well sir. so fọpẹ́ kí ló fẹ́ jẹ. Ah, sà ọ̀rọ̀ oúnjẹ kọ́ ló bá mi sìn kí n tiẹ̀ kọ́kọ́ lọ make deposit yẹn náà kí mo ṣe pé okay wọ́n ti bẹ̀rẹ̀ operation yẹn then mo ṣe wà báyìí mo tiẹ̀ ti lose balance. so o nígbàgbọ́. Ah, i believe sir. mo ní wọn gbogbo bọ kó fọkàn ẹ balẹ̀ kí ló fẹ́ jẹ tẹ́lẹ̀ mo wà okay for now sir. ó oh, okay. very well. come in. Tony lórúkọ táwọn òbí mi fún mi mo ń pera mi ní Montana àwọn kan pè mí ní Montero based on who I be you are under arrest. Under arrest? For what? You! Another question! No, sir! Another question! No! Officer! Arrest him. Look here. If you like, run. If they buy your papa well, no wrong. I will use bullets, to bath you. Idiots. Move! This way! This way! This way! This way! This way! Come now back! Ẹ máa need station later. I máa ní statement you. Okay. Yeah, yeah. I'll join you soon. Ah, ah, ah, ah. ah báwọn èèyàn ṣe ọ́n ṣe burú báyìí lẹ́yìn ìgbà tó gbé mi lówó twenty million naira tí ò ń ṣọmọdé owó ó tún wá bá mi kì í fún ẹni one fifty ìyàwó ẹ fẹ́ ṣe operation ṣé owó èlé ni máa gbè yẹn ni on top of my money o ah wàá pẹ́ lẹ́wọ̀n èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ wàá pẹ́ ní ẹ̀wọ̀n eléyìí ò lè bọ́ ń bẹ̀ fámílì àwòtì ní nǹkan tí máa ṣe fún ẹ fámílì ẹ máa wòtì. ìbọn dà ìbọn ọlọ́pàá ló sáré yìí kí ló lè tó yìí. ẹ dákun èmi kọ́ ẹ dákun ẹ sáré mi ẹ dákun àwọn olè ni o àtijọ́ tí mo ti dẹ́yìn ọ̀sẹ̀ ọlọ́pàá yìí n ò rí ìbọn náà rí orí fò lọ ní. èyí tẹ̀ sọ́nà ìjì ẹ̀rẹ̀ sáré báyìí. Ah! ọlọ́pàá ṣáà ṣáà ló kù. ọlọ́pàá kò fọ pàdé kí n dọwọ́ mi. àwọn ọ̀dà ìlú tó lọ́ba tó ní jòyè tó lọ́ba tó kù lẹ́yìn bàbá yìí ó dẹ̀ ní dúró. sẹ́yìn ni ẹ̀yin ni àbí ẹ̀yin ni àbí ẹ̀yin ni àbí ẹ̀yin lẹ́yìn ẹ̀yin ìmọ̀ lóṣòdì. ǹgbọ́n wọn ló ń jẹ́ Koko Zaria ìwọ ló ń tákù mi wo bí báyìí o èmi ò gbólógbò lèrè o tó bá tákù mi o tákù kú o tákù àrùn. tábà ti ń dún tó bá ń dún ikú máa pa àwọn tó ní ẹ. bólú sókè àbólórí burúkú ni àwọn tó ní ẹ. ẹ̀yin ò mọ̀ pé tájọ́ bá lo ogún ọdún ẹran ògún ni ẹ máa jẹ̀lẹ̀ ẹ̀yìn ẹ kéré kọ. òkú pa àwọn tó ní. ẹ dábàá bọ̀ wẹ̀rẹ̀. Ah! Oh yeah, oh yeah, oh yeah, oh yeah. come. I don't like the silence at all. Èmi nígbàgbọ́ a desperate situation demands desperate action. What's the next line of action? Kí la she buy. Kill Kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí? Ah! Zaria! Coco <laughs> Zaria! Oh, gagan. gan-an o. Bọ̀bọ́ ìdẹ́sà lágbára dánwò ọ̀lẹ. Bọ̀tẹ̀ má òun gbọ́gbọ́n fẹ́ wàhálà that's why tó ṣe sá fún wa ẹ jẹ́ kó yé e pé egbégan ò jẹ́ sí lọ o àjàbùkún òjò pọ̀lọpọ̀ ọmọ ènìyàn kò sí nǹkan tó ń pè ní àfẹ́ẹ̀rì lẹ́yìn kéèyàn rí gbó tó bá tóbi kéèyàn dẹ̀ bẹ̀rẹ̀ síbẹ̀ bó ṣe wà ibikíbi tó bá wọ̀ a máa bá débẹ̀. Ah, kó máa fọ náà kó máa rọ́wọ́ wa o standard kan àló yà mí lẹ́nu láríà mo fọ ah, o. o jọ mi lójú gan mi nílùú ẹ̀rí. dc tàṣìyẹ sọ̀rọ̀ yìí. àló yà mí lẹ́nu gan o. ooo ooo ooo ha ooo oh! ẹ wo bí báyìí ògbólógbòó lè lè ní o ògbólógbòó lè ẹ̀bọ̀ra ti ń bẹ nínú ayé ajẹ̀dù èèyàn má bì ooo. Oh! òò oh, kí ló ń ṣẹlẹ̀ gan náà ẹ wo bí báyìí ẹ má ríro a rí ọwọ́ mi láìpẹ́ money gang. kàpọ̀ kọ́ wọ́n ní ìwà alákọ́lé ń kígbe bódó nílé lálejò kìkìdá ẹkún ni wọ́n máa sùn nílé. Ah! ẹ tá ló bá mọ̀ kòkò rán ní mo láti kó tá ìṣẹ́gun ah! ọ̀rọ̀ rẹ ti yé mi ẹ fọkàn yín balẹ̀ o ẹ fọkàn yín balẹ̀ ẹ̀yin ìyá o ẹ̀yin ìyá dúdú rẹ̀gírẹ̀gí ti bẹ nípò ọlájàlẹ̀ o ẹ kẹsẹ̀ kọ̀rọ̀ ẹ fẹ̀yìn tí gí ó ṣe ó yẹ agbára ibi tọmọkùnrin ọ̀hún gan sí ẹjẹ́ rí àwòfin ti kàró ó yá ẹ lọ rẹ gbé wá. Ah, ọ̀rẹ́ mi ah ọ̀rẹ́ bọ́ọ̀lù àǹfà pásọ̀ ó sọ fún mi pé ò ń bọ̀. owó mi ò wá òkè rárá. kí ló ṣe. ṣé o lè bílíf pé àyìndé ni mò ń wá látàárọ̀. àyìndé. ní èní kò tí ì síbi tí mi ò tí ì wá àyìndé dé. níbo ló lọ. báwo mo yẹ fẹ́ mọ̀ àyìndé fẹ́ pa mí nítorí ẹ̀ mo ṣe ní kí n wá wò lọ́dọ̀ ẹ bóyá màá bá ń bíbà. kò sí lọ́dọ̀ mi kódà gómìn tí kò fi rẹ̀ ládùúgbò rárá lé ni. Ah, ibo la wá lè wà lọ o. Eh, tèmi bá mi bó mo fẹ́ wá yìndé sí bá. ṣé wàá lọ wọ̀dọ̀ sìta bí ó wà lọ́dọ̀ wọn. ó dàbí pé màá ní láti débẹ̀ màá lè kẹ̀bà sí ẹjẹ́ ń tètè lọ́jọ́. olúwa ṣe irin ṣùgbọ́n ọ̀rẹ́ mi máa ro ọmọ wo ò ní sọnù ṣùgbọ́n tẹ́mi náà wá dẹ̀ tiri màá pè ẹ́. ibo ló mọ ìwà lè lọ bá ẹ ṣé kò ṣe mo lè máa ṣe wàhálà pààyẹ ẹ báyìí pẹ̀lẹ́ wàá rí o ibo la lè wà lọ ah, ó jáde ní òye látàárọ̀ ìbáyìí níbàá ní ti ṣọ́ọ̀bù kan go. Step and go. Good. Grab your eyes. Round the step back. Round go. Round two. Round two, three. And then three, three, two. Round one, two. Round the step back. Ah. Bravo. Bravo. Two, three, two. Four, three, two. One, two, and two. One. Ah. Bravo. One, three, two. One, two. One, two again. Pass the step back. Two. Run. One ball. Go back. go, go. Go back. Now go. Hey, hey. Ọ̀rẹ́ mi ṣòtí ọmọ ti ah! rí lójoojúmọ́ òun ti rí. Ayé mi torí ọlọ kí ni mo rà nígbà bọ̀dà. Ẹ kí ni mo rà nígbà yìí tí mi ò sọ owó tẹ ṣe fẹ́ pàtẹ mi jẹ́. Ẹ kí ni mo sọ fún yín pé ó ṣe mí tẹ fi ń kọ́ ọmọ mi lẹ́sẹ̀. Ṣé mo ní pé kó lọ bá mi sin owó ni? àbí kó lọ bá mi fìjà gbowó lọ́wọ́ àwọn èèyàn tẹ́fí dídì dídì kẹ́hùn kẹ́hùn òkúlẹ̀ àbí àmọ́tẹ́ ní kọ́mọ mi máa kẹ́sẹ̀ ẹ ẹ lẹ́sọ̀ lọ ni. fún ara ẹ náà ló wá tó lóun fẹ́ kẹsẹ̀ mo ṣe ń kọ lẹ́sẹ̀ ó lè wà kó ṣe gbogbo àwọn tó bá ń jẹ̀sẹ̀ lẹ́mọ̀ àbóyá ọmọ talẹ̀ lẹ́sẹ̀ tẹ́ bá wà àwọn matazin Mayweather àtọ́njọ́sọ ọmọ Ìjẹ̀bú ni ó ń kọ́ ó dẹ̀ bí Koko Zaria ṣe wà gbọ́ mo ti kọ́ lẹ́sẹ̀ ó gùdù dáadáa lábọ́mọ iṣẹ́ tàn ibà yín tẹ tà fún mi. bàbá ẹ̀ ní jèrè fún tẹ̀sán ni wọ́n máa ta ọmọ yín sórí igbá ọmọ tèmi lẹ́yìn fẹ́ rà ẹ fẹ́ lé sórí igbá àbí àẹjọ́ yín kọ kókó ló fẹ́ pa mí òun ló fẹ́ pa mí kò ń ṣí ẹjọ́ yín sórí before I count one two three ó yá move. You are not going. You are not going where? You go for where? Let's go. are not going. you are not going. You are not going. You are not going. you are not going You are not going. Oh yeah, move mi ò drag yẹ tó bá lè kí n fún i will just slap you now move John. they are not going they are not going they are not going imagine àwọn àwọn àwọn àgbà yóò lórí your báyẹ̀ ní jèrè ọ̀ yóò lórí burúkú má dà obìnrin yóò lè bóyè mo ṣe bóun but. Mm. continue one one two three two three two tap one two two change round one two one two one two step by méjì fún bọ̀ One, two, go, go. One, two, one. Brother, brother, step back. Mọ́mí bí wọn nǹkan tẹ́ ń béèrè lọ́wọ́ mi yóò yé mi. Hmm. Hmm. Hmm. Ẹni kejì sọ́fẹ̀, ọ̀là kejì sọ́fẹ̀, ṣé kìtì nìkan ló wà lọ́fẹ̀? Àyìndé ṣúfẹ̀ bá mi ni. Eh, Àyìndé kò máa fara pamọ́ fẹ́ni tó máa sẹ́yìn èmi mà níyẹ̀ ó mà lókè mi lẹ́yìn ọ̀run torí ọlọ́run ọmọdé yìí ó dẹ̀ ń pariwo ó lágbára ó lágbára ó wọ́n ní àwọn olè wá síbi tẹ̀wà lánàá èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́pàá ìwọ nìkan ni bọ́ ọ̀ràn jọ ibo ló ti rí agbára títì ẹ kí ló dé tí wò ó ṣe kú láàrin wọn. mo ìmọ̀ ọmọ nǹkan kan mọ̀ lágbára kankan àbí. tó ń wo eégún ayédàdé ni kò ń léyàn kò ń ṣèkọ̀kọ̀ fún yàn eégún alálùbárí kàdà àdúrà ló máa ṣe ń tiẹ̀. inú yóò dùn àṣẹ ẹ̀rí náà àṣẹ ẹ̀rí lò àṣẹ ẹ̀rí jẹ àṣẹ ojú òní tì àṣẹ ojú òní tì àṣẹ. ìwọ eégún tó ń bọ̀ yìí kò rẹ̀ fún mi lágbára débi pé tó bá yìnbọn fún mi kó má ràn mí tó bá ṣá mi kò ní wọlé kò sọ mí dáradára kápọ̀ tá má kà mí ìwé eégún yìí kò dẹ̀ ṣe fún mi o. Ayídáde bàbá mi. Bàbá mi Ayídáde ti dóde o. Ojú ò ní tiẹ̀. Àṣẹ. Tó bá yìnbọn fún ẹ kò ní rẹ̀. Àṣẹ. Tó bá jẹ́ ẹ kò ní wọlé. Àṣẹ ìmọ̀tá níṣẹ́ lórí ẹ̀. àṣẹ. ó dolúleke olúleke wàlíkà àwọn ṣó. àṣẹ. wàlíkà àwọn ẹ̀jẹ̀. àṣẹ. ṣé bí gbọ́lá ń pa nìkan ń pàwọ́ ìwọ́dà wọlé ni ó àgbáyé kò ní ká ẹ mọ́. àṣẹ. èmi ayédáadé ni mò ń ṣàdúrà fún ẹ báyìí o aláṣẹ ìlú ètùtù ìlú ni ètùtù ọgbà lórí ẹ. àṣẹ àwọn bàbá mi ò dojú èmi kò sọ̀rọ̀ oúnjẹ yẹn ni. yé mo bì í gbọ́ yín Ego Ayídáde, Ayídé, ìwọ ọmọdé, ibi líle líle líle ṣàlọ́ ti máa ń bá ẹ, ṣé ìwọ nìkan ni? Àwọn ẹlẹ́dàá mi mo dúpẹ́ o eégún ayédáadé mo dúpẹ́ ọba tí ò jẹ́ fojú sunkún ọmọ àyíǹde má pa mí àyíǹde ṣó ara ẹ ṣó ara ẹ mo kìlọ̀ fún ẹ àyíǹde dẹ́dẹ́ mi làwọn. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ eégún ah! ayé mo ṣèbá o eégún ayé mo ṣèbá ah! àpátápá àrá rèé o bẹ́yẹn dìé bá darí sàpátá yóò fòmìnú rẹ̀ ṣòfò ni àwọn kì í ṣe bíi tiyín o ẹ rí ṣẹ́rẹ́ ọmọkùnrin tẹ̀ ń bá gbẹgbẹ́ agbága kì í ṣe èèyàn lásán o bẹ́ẹ̀ ni sọ pé kì í ṣe èèyàn lásán. ẹ wọ ìkìlọ̀ rí o kàkà títì ni wọ́n ṣàkàkù ẹ̀kùn ni ó jọdọ̀ kó kálukú ṣọdẹ rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kájọ lọ báyìí kíkìlì ti ní ó gbà báyìí ẹ̀ẹ̀mú tẹ́ wàá ṣe báyìí ẹ̀yàn mọ́ mi ìgbìyànjú kan lẹ́ẹ̀ ṣe fún ẹ wọ̀ náà bẹ́ẹ̀ ṣe lọ rí bá tẹ́ ẹ bá jọ rẹ̀ tẹ́ ẹ mú mọ́ra mo kálukú mọ́ jẹ́ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bàbá. bàbá kò jọ kí nìyẹn káwọn wá olórí rúkúsọ̀ bọ̀ jùlọ káwọn lọ mú lọ́rẹ̀ ẹjọ́ ọ̀rẹ́ kí ládé bẹ́ẹ̀ kò ṣe bàbá lè ṣẹlẹ̀ o ó bẹ́ẹ̀ kàkẹ́ tó ifá yẹn kẹ́tù dà o kò lè hápùn. ooo ooo nísùúrù náà baby man talk nísùúrù jẹ́ kó sọ̀rọ̀ náà just dey decide anyhow patience ní sùúrù bàbá ẹ tún fẹ́ ẹ tún fẹ́ yẹn wò kẹ́ ẹ jẹ́ ká mọ nǹkan tó ṣẹlẹ̀. ọ̀gá wa kí ló ṣẹlẹ̀ gan-an mo ní kí ló ṣẹlẹ̀ gan-an kẹ́mi ní sùúrù fún kiri kẹ́mi ní sùúrù fún kọ́kọ́ kọ́kọ́ tó gba ìfẹ́ ayé mi tẹ̀lé mọ́ bó ṣe yí tó tún fìyà jẹ mí náà ó ń jẹ́ kí n mọ̀ pé kẹ́mi ní sùúrù ṣe ẹgbẹ́ tà ṣe ẹgbẹ́ tó fìyà jẹ yẹn ni a jẹ́ ká mọ̀ pé nínú ìbúra wa pé ẹnikẹ́ni tó wájú ọmọ ẹgbẹ́ tíyà kaba ti jẹ gbogbo ẹgbẹ́ ló wà sọ́pọ̀tì ẹ̀ ní wọn tó tẹ́lẹ̀ rí kò fẹ́ ìsòlùsọ̀ ìwọ́n tó wà lẹ́yìn ò ń tẹ̀lé aṣọ kékeré mi ní sùúrù kádọ̀ bẹ́ẹ̀ kókó àbí láti sọ ọkọ fún ẹ tó o bá tẹ̀ láti fá ìsòlùsọ̀ síkọ́ tó wà lẹ́yìn mo rẹ́ láti kì í sọ̀nù ẹ̀. òkùnkùn yọ generation wey dey talk you dey talk you dey mad òkùnkùn yọ generation dey tell you wey can dey talk dey talk you dey listen to that man na you go decide na you go decide for all take patience. It's all about money and serious business. Shut the fuck up. Ní kí ya jẹ ẹni níwájú ẹ̀yin, màá jẹ́ ká ìgbà. Who kill you? Who kill your generation? Bàbá wo fá fún mi? Èmi kú jẹ́ ti èmi ọkùnrin ogun. Ẹ wo fá fún mi? Gbájú ò bá sọ̀rọ̀, ìmọ̀ ní tó to lọ́lọ́dẹ. Ẹnìbà porí Koko Zaria koko zaria ni bi orí ara rẹ ni ó fi gbé torí pé kò bá wọn lọ́wọ́ nínú ìbàjẹ́. èmi máa wà ibùn kan máa pé bá wa sí bá wa sí wọn á play àwọn ẹgbẹ́ mi rọjà jẹ rọjà òṣì òṣì jẹ ẹgbẹ́ mi rí nǹkan tó ń kú lóhùn òṣì ìwọ ọkọ ẹ tájà fẹmi ẹlọ ẹyin òmò ọkọ ṣe ń ti ẹ wọ rí báwa sí ló máa wá ọmọ fáwọn tèmi láìkè obìnrin gan kúndé ah. ẹlẹ́tì ìjọra ó máa wá ọlọ́run ajagun bá ọmọ ló máa wá ọ máa yọ. ọmọ kí ni kókó wa. àṣọdùkọ yẹn ti pẹ́ ìkan tó dárúkọ rẹ̀ bá ti ti ti pẹ́. àwa ọmọ kókó ẹ̀ la ṣe tọ̀ ẹ́ wa. ọmọ mo fẹ́ rí ẹni káwọn lè fún àǹfààní. bíbélẹ̀ òun ni kò fún àǹfààní kí ló fẹ́ rí mi fún ọlọ́kùnrin sọkùnrin jágbe. ibẹ̀ lẹ̀ ẹ̀ ọ̀dọ́ àwọn ọmọ tó ń dùn mí inú kọ́ni kan fún ẹ fà ṣe ibẹ̀ lẹ̀ o ajá tó wọlé ẹkùn ni o ọmọ ẹlẹ́lẹ̀ ń bọ̀ òṣèré ń bọ̀. èrè pé ijó wa lójó gbẹ̀yìn orin wa gan ló ń kọ. wọ́n ń kọrin ní pàṣẹ nìwọ <laughs> ọ̀gbẹ́ni sọkọdúwẹ sọ èmi ò ní ọmọ pé mo ò ráyè o ò ráyè o. ó dà bẹ́ẹ̀ wo bí o àwa lá ẹ̀ kókó àwa kó ẹ jẹ àṣetò ẹ wá síbí báyìí irú èèyàn bí ìwọ a máa ń bá wọn dòwò pọ̀ ni a ń bá ẹ̀ṣọ̀ ta yòólì ọ̀tá ti nílé ayé yìí ní ọlọ́pàá àbára rẹ rárá wo bá mi ṣòwò kó jèrè jẹ́ ká dòwò pọ̀ ká kórè ibẹ̀ ó ṣàrí ohun tó dáa tó dáa là ń jẹ ó ṣàrí gbogbo mẹ̀kù aláyé wojú mi láàmì kí n la ẹ já bára wa sọ̀rọ̀ ká bára wa sùn. ọ̀gbẹ́ni lọ sí ọkọ tó fẹ́ sọ ọmọ òun gbogbo tó ń sọ ń polówó tọ̀ntọ̀mù ni kí ló ń ṣẹlẹ̀ gangan. òkè mo fẹ́ kájọ máa ṣeré kájọ máa ṣiṣẹ́ pọ̀. iṣẹ́ kí ni. ara ẹ eh, má ṣe bẹ́ẹ̀. wá èmi ò lè bẹ̀ sòwò tó bá bẹ̀ sòwò ò ní jèrè èmi ò lè ṣe ó ti yẹ èmi ò lè kẹ̀ o lè láyé mi ò bó lè ṣe yé mi. àlàyé wa tó bá ń bẹ sọkò gbà tó bá ń bẹ sọkò gbà á kó ẹ̀jẹ̀ la ṣe wá bẹ. wọ́n ti kí ẹ̀rọ àdìgá kọjá wọ́n ti gba ẹ̀jẹ̀ sí lọ́rùn ẹ̀ ìwọ kọ́ ló ń sọ kó ń bẹ̀. nàbà èsì ni wọ́n ti yọ ẹ̀kọ́ wọn ti fún tẹ̀lé èsì kí ló ṣẹlẹ̀ èmi ò ń bó lè ṣe. ṣé bó ṣe fẹ́ nìyẹn. yes na. ọmọ tó bá yẹ pé bó ṣe fẹ́ nìyẹn kò sí wa lẹ́yìn. ẹni tó fẹ́ nìyẹn àwọn fọ́ọ̀lù mọ́ ni àwọn òṣèlú kọ̀rẹ́tì ni èmi ò ń bó lè ṣe o tájẹ́ bá lo ogún ọdún náà ẹran ogún ni èmi máa sọ ẹ̀rọ dẹ̀rọ ògùn ọlọ́run atẹ́gùn ìwọ ọlọ́run ò jẹ́ kankan gbogbo àwọn eléyìí tó ń tẹ̀lé lẹ́yìn wọ́n ń tàn ẹ̀ ní ni èmi lèmi máa pa ẹ́ èmi Koko Zaria òun kò lówó ni. cartoon oh. eré ọmọdé. àwọn ọmọ mi dà àwọn tó ń dun ayé nu ọgbẹ́ ni kó lórí ẹsẹ̀ ibo olórùn lẹ́yìn ọmọ mi jẹ́ kí n máa rẹ́yìn jọ àwọn ọmọ mi tó ń sọ ẹ̀yìn àwọn ọmọ bàbá wọn yẹn wọn ò sí ń ó ti yé bẹ́ẹ̀ni in fact for the past three weeks ọkọ mi wá sílé hòtẹ́ẹ̀lì ọkọ mi ń sùn káàkiri Hotel ló ń sùn kiri irú ọ̀rọ̀ wo lẹ́yìn tó ń sọ yìí báwo mama mi kò possible ẹ hotel ló ń sùn kiri ah, ok mi ì fi dùn mi ì fi dùn ok fine tó bá ti jẹ́ pé mò fi oorun dùn fi yẹn wá ní pé kọ́kọ́ mi má wá sílé kó wá fi mí sílẹ̀ just like that mi ìforun dùn ó dá mo ti gbọ́ ti yín gbà kò sí problem I expect kọ́ yìí all right ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan okay. aláàrí o ó ṣojú mi gangan báyìí tó pé fún o ọ̀pọ̀ ti jọ o èkè ńkọ́ ìwọ náà ńkọ́ mo ti escape mo ti já mo ti lọ o Ìbàdàn yá. Dókítà. wọ́n fẹ́ máa lọ sí Ìbàdàn lọ́wọ́ mọ́tò kò máa lọ Ìbàdàn gbogbo yín pátápátá la máa patán. jọ ọmọ ìyá mi amọ́niṣe ni jọ jẹ́ kí n lọ. tálá amọ́niṣe ni. jọ à ń lọ wàásù. hello sir ẹ eh, mo ti travel kan lára àwọn amọ̀ Brazil ni ẹ eh, á wà níbi ẹyin plaza yẹn ok sir. Bọ́lá báwo ni ẹ máa ṣe báyìí náà? Àwọn oníkìndúró sí ìsìnkọ̀dẹ̀ mo dẹ̀ wá ń bẹ̀ láti ẹ̀kọ́ ń dúró díẹ̀. jàgùdà ọjọ́ gbogbo ní ìtòlè ṣùgbọ́n ọjọ́ kan ní tòní nǹkan. mo ní ìwà lọkọ ló ń kígbe bódó nílé lálejò kìkìdá ẹkún. if you move i wet you with bullets. mo fẹ́ kó mọ̀ ah, pé. police ẹ má ṣe báyìí náà ṣe bẹ́ẹ̀ ni máa kọ́ pé police is your friend eh? you are my friend now ẹ má ṣe báyìí no do like this now. tóní lórúkọ tó ń wo bí mi fún mi máa ń pera mi ní Montana àwọn èèyàn máa ń pè mí ní Montero based on who I be you die today. <laughs> officer pick up the gun let's go. ọjọ́ kan ní torí nǹkan bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ọmọ tẹ̀yìn torí pa àṣegbé kan ò sí àṣepamọ́ gan tó àbúbàjẹ́ ni. ekule gbọ́ kọ́sà fún toko kàdán gbọ́ kóró fòdẹ wípé ẹdìyẹ yìí ti bá a lò ara ò rọkùn ara ò sì rẹ díẹ̀. officer there is no layout here better shine your face okay. ìwọ olè yìí abẹ́ta kò sọ̀rẹ́ndà ara ẹ tó o bá jáde jẹ́jẹ́ èmi ẹ̀jẹ̀ tí bá mú ẹ ìpakúpa ni máa pa ẹ níbikíbi tó bá wà kó bọ́ta báyìí ṣó ti gbọ́. mo fẹ́ kó mọ̀ pé ojoojúmọ́ ń sọ ọjọ́ kan ní tó ní nǹkan sí nígbà kò pé ohun tí ó dá ó dá olè ló bá ọmọ jẹ́ iṣẹ́ ní iṣẹ́ ń jẹ́ ẹni bá ṣe ṣùgbọ́n iṣẹ́ ni bó ṣe kápẹ́ńtà iṣẹ́ ní iṣẹ́ ń jẹ́ ṣùgbọ́n olè ló bá ọmọ jẹ́ alákòólóhùn kígbe fìrí. You can run or you can hide. ẹ jẹ́ ṣe mí jẹ́jọ́ wọ́n canvas mi ni bastard rò pé àwa ṣeré mi báyẹn ni èmi ẹ mi ò lérí kí má bàa rí tẹ bá sì kù kẹ tẹ bá jáde má bá yẹ gbogbo oúnjẹ. kọ́sà a lókun ara ò rọkùn ara ò sì rẹ díẹ̀ ọmọ tó ní kí àwọn máa sùn òun gangan ò ní fojú korun ẹ kó ojú lọ́nà wa ẹ mọ̀ wá sílẹ̀. àjìjàgbara tọkàntọkàn àjìjàgbara tọkàntọkàn. ọfíìsà Tóní lórí àdéhùn tí àwa àti ìtàjọ ní pé tá a bá ti mú àwọn olè yìí àmà kó wọn bá yín àní máa ṣe dájọ́ lọ́wọ́ ara wa àwọn olè yìí àti kọ̀ǹfàmù wọn pé ó lè ní wọn o a lè dá sẹ́ríà fún wọn fúnra wa kò ná wa ní kankan ṣùgbọ́n àwọn pé wọ́n wà nínú wanted list yín àdẹ̀gbọ́dọ̀ respect yín ó jẹ́ ká kó wọn wá fún yín olè làwọn ilé confam olè amúrọ̀bà gidi làwọn ilé àtìjàgbara. tọkàntọkàn. commander i greet you on behalf of the police force mo kí gbogbo yín fún iṣẹ́ tẹ́ ṣe i appreciate based on who i be. I will continue from where you stopped. No! No! No! No! Antonio! Ọmọ tó bá tọ̀ sí ìgbẹ́, ẹni ló máa fi sí ẹsẹ mi o ẹsẹ mi o. olónílé lálejò ẹkún adé ọ̀fọ́n olè jà àgùdà ọjọ́ gbogbo ní ìtòlè ṣùgbọ́n ọjọ́ kan ní tòní nǹkan. mo ní ìwà lọ́kọ́lọ́ kíkọ́ olónílé lálejò kìkìdá ẹkún ni wọ́n máa sùn nígbà. But if people should know you are here for business, and you want to show people what you do, time to play, no time to play, no time to check. Our next agenda is love. ẹni bá ṣe ṣùgbọ́n iṣẹ́ ni bó ṣe kápẹ́ńtà iṣẹ́ ni iṣẹ́ ń jẹ́ ṣùgbọ́n olè ló bọ́mọ jẹ́. Àlàkó lòun kígbe fìrìndì ọ̀kẹ́ àlójoojúmọ́ ń tolè ṣùgbọ́n ọjọ́ kan ní torí nǹkan. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ọwọ́ máa tẹ̀yìn o torí pa àṣegbé kan ò sí àṣepamọ́ gan tó àbúbàjẹ́ ni. eku gbọ́ kó sọ fún toko kàdán gbọ́ kóró fòdẹ́ ìpè ẹdìyẹ yìí ti bá a lókun ara ò rọgùn ara ò sì rẹ jẹ ọmọ tó ní kíyàwó. Ah, <laughs> báwo lójú mi ṣe le. kí ló ṣe é náà o ti notice ẹ o o dé lẹ́ẹ̀kẹrin obìnrin kọ́ ni ẹni sọ́wọ́n kéré ni ẹni táwọn kò nífẹ̀ẹ́ mi jẹ́ kó yé mi o ah, èmi ò láyò burúkú bàbá aláwa èmi ah, kò yé mi náà ṣé ò nífẹ̀ẹ́ mi ni. báwo ló ṣe ń báyìí. sáwá jara slim bí ni ah, àwa bí ìyá. ẹ ṣe máa sọ pé ṣé mi ò nífẹ̀ẹ́ mi I know I like you I like you so much but only reason. you like me. kò kì í gbélé ó tún máa ń starve mi pẹ̀lú sex ṣé wàá fẹ́ gbọ́ ìjọ tó bá wá dìdà ní pé ó fẹ́ bá mi sùn báyìí ó máa rèpù mi ni mi ò ní enjoy sex yẹn pẹ̀lú ẹ̀ ó tiẹ̀ ti wá sú mi ní ìmọ̀ nǹkan tí mo fẹ́ ṣe ó ti sú mi. Ah. má lè kó sùn rẹ̀ kí ni tó wà fún ọ lọ́kàn mo lè help her out. Ah. Eh, kì í ṣe pé mi náà ò mọ nǹkan tí mo lè ṣe èmi ò ṣàkíyèsí ọmọdé èmi náà mọ̀ pé ó yẹ kí n jáde síta at least kí n tiẹ̀ máa gbádùn ara mi once in a while but the point is mo sì mi jẹ́ kó yé mi pé ìjọ since tèmi àti ẹtìjọ ṣe wedding pé ìjọkíjọ tí ọkùnrin bá fi lè gun orí mi báyìí ọkùnrin yẹn máa kú ni ìyẹn gangan ló máa ń bà mí lẹ́rù tí mi ṣe mọ nǹkan tí mo fẹ́ ṣe. Ah, irọ́ ni bàbá ṣe máa ń sọ ìyẹn. omi ìgbé nísìn èmi àti ẹ ta ṣe nǹkan kan kò sí nǹkan tó máa ṣe wà méjì. I promise kò sí nǹkan tó máa ṣe. Are you for real? Sure ẹ̀rù ń bà mí o e, e, ní sùúrù ṣé o pé kò sí ọkọ tó máa ṣẹlẹ̀ ó yẹ ní sùúrù náà ó ní sùúrù náà ó sì yẹ kí n jẹ bó ṣòkòtò mi náà náà. ṣẹlẹ̀ ò lè sọ fún mi. ẹ̀dùn ah, ìyẹn nìkan náà ló ṣẹlẹ̀ sí mi ìgbà tó dẹ̀ ti ṣẹlẹ̀ sí mi mo ti wà very careful ẹ̀yin dẹ̀ nìyí torí pé mo like yín aláàánú mi lẹ jẹ́ mi ìfẹ́ kẹ́yìn náà kú torí ẹ̀mí ṣe fẹ́ kẹ́ ẹ gun orí mi. ikú ọ̀pọ̀ ẹ̀ta lójú ràn mí ò ní kú ah, mi eh, láìkì. mo láìkì yín ìgbà mọ̀ pé lóore mi lẹ jẹ́ ẹ stop ẹ. ó ṣe bẹ́ẹ̀ ni ah, ó dẹ ẹni sọ kúrò ojú ọ̀nà èmi tó bá kí èmi akọ̀là mi ò ní kókó gangan má wọ orí nǹkan tí ò yẹ ó pọ̀ ju nǹkan tó yẹ lọ àsìkò ọ̀rọ̀ ti èmi mi ò kú o ó kó sára lórí yẹn mi ò ní kú láéláé hmm. máa bọ̀ ká ṣọwọ́ kan. darlene wọ́n ní àti òkèdélẹ̀ báyìí ó rí pé everything pátá ló fi jọ mí lóòótọ́ ni o ẹ jọra àmọ́ beers ló kún yàtọ̀ díẹ̀. ẹ wò ó there uh, eh, you welcome um, báwo ni everything. wà á pàṣà. gbogbo àwọn ará lè ń kọ́. àdúpẹ́ fọlọ́ bàbá. dadi hmm? mọ́mí ó ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yìí ó ní nǹkan tó gbé mi wá bílẹ̀ ni o tí màá dẹ̀ sọ ti inú mi inú mi ò ní dùn. ọkọ mi ṣé kò sí. <laughs> yes yeah go ahead go ahead. ẹ eh, dáàdi mọ mi kí ló dé tẹsán ọmọdé yìí sí gbẹkùn ayé. ìgbèkùn ìgbèkùn bíi ti báwo. now gentleman ìgbèkùn eh, eh, kí ló really mean by ìgbèkùn and uh, tati ẹni wọ́n gan fúnra rẹ̀ who are you who exactly are you. <laughs> dáàdi mi dáàdi ọ̀rọ̀ mi yé yín o ó yé yín mọ́ mi ò yé yín. Adédọ̀tun Adédọ̀tun ó dẹ̀ ń wò mí níran báyìí this is unfair tó dẹ̀ mọ̀ pé mi ò mọlé onífá mi ò mọlé adáhunṣe mi ò mọlé oníṣègùn ju kí nǹkan wà nínú ilé mi kí n gbàdúrà lọ ìyàwó mi ìyá dẹ̀ lọ sí church a ṣe vigil a gbàdúrà sọ́lọ́run kí ló dé tí gbogbo eléyìí wá ń ṣẹlẹ̀ sí mi. Eh? wo bí sí ayé mi náà wo bí àṣejọ mo bá àṣejọ bẹ̀rẹ̀ wo bí tí mo bára mi the whole business of empire of mine is grounded. ṣẹ́gun ó kàn ń lọ síwájú ń lọ sẹ́yìn la lọ́rọ̀ láwọn mi jẹ́ kó yé mi nǹkan tó ń sọ what are you driving at come on let me know. thank you nígbà tí business mi dojú rú tí mo bẹ̀rẹ̀ sí ní wá ọ̀nà àbáyọ mo sọ fún ẹ náà mo gba owó ní bank. yes a whole sum of seventy six million naira tí mo fi ṣe business. ilé mi tí mo dẹ̀ ṣe parí tí wọ́n náà mọ̀ òun ni mo fi dúró as collateral. bank dẹ̀rẹ́ àwọn ni wọ́n ti dúró sógóńgó ẹ̀mí mi yìí pípẹ́ mo gbọ́dọ̀ dáwó padà ó ní time tí wọ́n fún mi ò dọ̀tun. eléyìí tí mo ń sọ yìí ìyàwó mi ò gbọ́dọ̀ gbọ́ tí mi ò bá fẹ́ dá wàhálà sílẹ̀ nínú ilé. No owó nìkan náà ni mo lè sọ fún náà eh, seventy six million naira bank for God's sake bank. ẹ eh, eh, ṣẹ́gun ṣẹ́gun tẹ farabalẹ̀ ṣé ìtòrí ẹ̀ ni wọ́n ṣe fún ẹ ní jíjẹ tó ní òòjẹ́ tó ń fún ẹ ní drink tó lóòmù àṣẹ́gun ṣẹ́gun depression depression nǹkan tó fà táwọn olómi máa fi ń kọ́ mi suicide nílé yìí o. seventy six million naira. exactly. owó yẹn náà pọ̀ o mo mọ̀ púpọ̀ mo dáràn láyé mi o. Eh, tó bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ náà ṣẹ́gun sórí gbogbo wa ní àsìkò tá a máa ń lajú kọ àwọn ìṣòro kankan this is your own trying moment o máa tún bọ̀ you know tẹramádùúrà ni ṣé o ń gbọ́ mi because sórí sórí sórí ọ̀pọ̀lọpọ̀ tó bá sọ fún ẹ tó ní kálukú bá wá tó bá sọ ìrírí wọn ilé ayé wọn fún ẹ ẹ wọ́n wá dúpẹ́ ti tiẹ̀. wò ó dọ̀tún tí tèmi pọ̀ tí tèmi pọ̀ mi ò lè jẹ mi ò lè mu in fact the whole life of mine is empty i don't i really can't pick it i, I don't understand. tó bá wù bá ìṣẹ́gun wọn náà borúkọ ẹ ṣẹ́gun ó máa padà ṣẹ́gun gbẹ̀yìn ni yes ìfá pé ọyẹ wọn ọ̀sán àrá kùrukùru ọ̀dámọ́ ìmọ̀yìn akọ àparò abo àparò wọn ọ̀dàgbà yagbé lórí sànsànsàn bíbá fọlọ́fin níjọ́ ti ń run tẹ́ anásìn aya rẹ̀ ń sọ́gbìgbì àrùn ọkàn bí ọmọ rẹ̀ ń rárun rí gidi ìfá pé kó ní dúdú ó gba dúdú kó ní pupa ó gba pupa ká láyìnrìn ó gbá yìnrìn ẹ̀bà àkókò ẹ̀ kárùn ẹ̀ máa lọ o ẹ̀bà àkókò ẹ̀ kárùn lórí àwo ẹ wò ó àìsísọ lára obìnrin ká tún mọ wojú ẹ̀ bá a bá débi ṣe é ṣe là ń ṣe bóò ni ṣe ti sọ fún wa ní. mi ì tí ì sọ pàtó ṣẹ́gun ṣorí ó ní àwọn kankan tí mi ò tí kò yẹ tó mi nípa. lóòótọ́ a ti ń bá ọ̀rẹ́ wa bọ̀ ilẹ̀ ti ta sí i ṣùgbọ́n secret yìí yàtọ̀ sí èmi bàbá àti ìyàwó mi kò sí etí kankan míì tó mọ̀ ọ́n pẹ́ ọmọ mi Lánre ó ní àìsàn jẹjẹrẹ cancer of the heart Lánre bẹ́ẹ̀ cancer of the heart? bẹ́ẹ̀ it's serious. yes. ah that's too bad. Oh, wo Ah, one náà bùkún díẹ̀ o láti ìgbà tá a ti ń bá ọ̀rẹ́ wa bọ̀ so ó ní nǹkan kan tó lè máa dà ẹ́ láàmú nínú ilé kó o má lè sọ fún mi ṣebí ṣebí problem tèmi ló gbé mi wá síbi ìbáyìí wá sọ̀rọ̀ yìí kí ló dé tí o fi òpin mi náà lè ní one contribution or the other láti bí láti fi báyìí soft jẹ after all tójú bá pa ìkan rẹ báyìí gbogbo ọ̀rẹ́ tó kù lè jíjọ ń pa hmm. ah, no no ó kúkú o. ẹ hmm. eh, ṣẹ́gun nǹkan tí ò yí ẹ ó pọ̀ ju èyí tó yí ẹ lọ ṣé rí ibi tí ọ̀rọ̀ gbé dúró yìí ṣẹ́gun ó sọ̀rọ̀ owó báǹkì kan ah, tó gba lóònù seventy six million naira. a whole sum of seventy six million naira. sori tó bá máa kọ tipátipá dandan gbọ̀n pé kí n close account yín fún ẹ láti lè san owó yẹn padà i will do it. Dọ̀tun wàá fún mi ní seventy six million naira. bẹ́ẹ̀ni. Ah o ṣe o ṣe mo dúpẹ́ o ṣe ẹlẹ́dàá ẹni mò ń dọ̀bálẹ̀ fún ah, o ṣe gan o má ṣe mo dúpẹ́ o ah, kò ní burú fún ẹ kò ní rí ṣòro ní gbèsè ayé ò ní rí wàhálà mm-hmm. tó bá kú dẹ̀dẹ̀ kí ìṣòro tàbí wàhálà dé báyìí ìfà àtàfẹ́fẹ́ àfẹ́ lọ fún ẹ ni. àmín ṣùgbọ́n jẹ́ ká fi gbogbo àwọn yẹn jẹ́ ká pàtì sẹ́gbẹ̀. ó ní favour kan tèmi náà ní látọ̀dọ̀ ẹ̀. favour bẹ́ẹ̀ ni. Ah, eh, máa gbọ́dọ̀ tún favour ẹyọ kan ṣo péré pẹ̀lú gbogbo eléyìí tí o promise kò fẹ́ ṣe fún mi tí o bá bí mi ní favour yìí tí mi ò bá ṣe kí n kú kí n kú dànù. Ah, iwájú mọ́lẹ̀ ló máa wá àwọn tó láyé ti gbọ́ wọ́n sì ti fòǹtẹ̀lù ó ti di mọ́lẹ̀. ẹ wo bàbá mo mí nǹkan tí mò ń sọ kò sọ̀rọ̀ orí ahọ́n ṣé bóun ló ṣe favour kan fún mi tí mi ò bá ṣe eléyìí ẹ jẹ́ kí n kú ah, <laughs> tí o bá ṣèyẹ fún mi èmi gan òjèrú ayé mi òjèrú ọ̀run already bí o wá ní ṣe. àmọ́ ṣe dọ̀tun. ó dà lémi nù. ó dà ó ṣe. ọmọ mi láre ó ní àìsàn jẹjẹrẹ ìyẹn cancer of the heart. yes said so. sórí bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ yìí gan-an ọmọ mi láre kò mọ̀ pé òun ní àìsàn jẹjẹrẹ yìí oh, ìgbà tí mo lọ sí lab tí mo lọ gba èsì àyẹ̀wò ẹ̀ ni wọ́n sọ fún mi pé ọdún márùn ló kù ah. fún láti lè gbé ní ilé ayé yìí. Ah, just five years. five years ah, kó tún bá a lè tún lè lo five years yẹn pé a ń láti jẹ́ kí nǹkan tó bá nínú ẹ̀dùn la ń láti máa ṣe fún un ní ìgbàkúìgbà. as professional kódà gan-an mo láti lọ bribe àwọn àwọn lab attendant tó dà wọn ò ní sọ fún obìnrin méjì ni ó ti bọ́ mọ́ ọmọ mi lọ́wọ́ látàrí wípé ó nínú fùfù àwọn ìwà ìdàgídíjàgan tó máa ń ṣe yẹn tí àwọn people dẹ̀ ti wọ́n wá against àwọn people yẹn ò lè gbámọ́ra náà ṣe lọ nǹkan tí mo wá fẹ́ kó ṣe fún mi nílé yìí bàbá ẹ̀yin ẹ̀ fetí sí o. ọ̀rọ̀ ẹ̀yìn mi. mo fẹ́ kí ọmọ mi àti ọmọ ẹ̀. kí wọ́n di ọkọ àtìyàwó i mean kí wọ́n máa ṣe ní ọkọ àtaya. dọ̀tún tí n bá gbọ́ ẹ̀yẹ wípé Lánrè àti ọmọ mi kí wọ́n fẹ́ra wọn. bẹ́ẹ̀ sórí iyì gangan ló máa jẹ́ kí ọkùnrin mi náà balẹ̀ because mo mọ̀ pé tó ń bá fẹ́ra wọn á bímọ fọmọ mi èmi náà ò ní mo ní pàdánù pé lọ́nà méjì màá mọ̀ pé ọmọ tó bá bí fún ìyẹn náà á jẹ́ nǹkan tèmi náà máa máa wò lójú mi ò ní lose woefully. àkóhùn kò ní lè kákùn. ọdún márùn-ún dẹ̀ ni ó kù fún láńlọ́ọ̀tì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dúró ni. yé. ní sùúrù. no. Nisuru. sùúrù. dadi mami. a ní kò ní sùúrù. ẹ ṣe Ah. tó bẹ́ẹ̀. Ah. Ah. ẹ máa because of your own selfish interest. ìwọ ah. jẹ́ kí lárí máa fi yẹn jẹ́ mi láti jọ yìí. oh no you wicked You wicked oh no i'm not going to forgive the both of you how could you ẹ burúkọ wa. ọkọ mi jọ torí Ọlọ́run má bínú sí mi torí dájẹ náà mo ṣe ṣe má bínú jọ. wo ọmọ mi please i'm sorry o ní bínú ni ọ̀rọ̀ owó ni owó ni owó bank seventy six million naira please o máa dáríjì mi náà ni ọ̀rọ̀ ìlú yìí ni ọ̀rọ̀ ìlú yìí ló lè gbèsè gbèsè gbèsè ló kó mi sí gbogbo eléyìí tí mo lọ dánwò yìí. dádì dádì dádì dádì kọjá yìí nù gan ṣe ó kù díẹ̀ káàtó ọmọ yẹn ó dáa kó máa fi àjẹ gan ẹni tẹ́yìn mọ̀ kó máa kú fún ọdún márùn-ún kìrì ah, ah, àti jí èèyàn tẹ̀yìn ìdẹ́rẹ́ fi bá kiri ayé ọmọ yẹn jẹ́ kó dáa dádì dádì kó dáa. I'm not going to forget the both of you. Ah, I will never forgive you. wà á ìwọ̀n yẹn sọ pé òun lè foríjì ọmọ ìyá tó bí yẹn òun máa foríjì wọn ni òun máa foríjì wọn ni òun máa foríjì wọn ni tó tó. jọ olú fún kankan mi má sọ bẹ́ẹ̀ mọ́ bá mi bẹ̀ kó dáríjì mi àti dáadé ẹ̀ kì í ṣe ìfẹ́nu wa. jọ̀ọ́ ọmọ mi ó máa bá mi bẹ́ẹ̀ náà ni ẹ fúnkẹ́ ó máa dáríjì mi ni kì í ṣẹ́jú èmi náà seventy six million naira back loan àdúgbò rẹ̀ síbẹ̀ kì í ṣe. dáàdì dáàdì ẹ má bínú ọmọ òwúrọ̀ pé ní ká ni àìkọ́tẹ́ ṣe yẹn ah, ọmọ tẹ bí ni ara àwọn bàbá mi tó ń kú fáwọn ọmọ wọn kọ́mọ wọn fi jẹ́ èèyàn ara mi wàá lọ sí yẹn lé ni o kọjú mo wá ni pé mo fẹ́ kẹ́ falẹ́ mi lọ́wọ́ mo fẹ́ fẹ́ ní sùlọ́kà ni ó wù mí kí wá dáná ìkan tí mo fẹ́ nìyẹn bàbá. Eh, that's a very good news tó bá tiẹ̀ jẹ́ yẹn kò sí wàhálà kò sí wàhálà ìwọ náà ló eh, kó sàtìdáríjì wá ẹ eh, fò kẹ́ please. sùn o àlàáfíà aráàlú ló ní kókó kókó kókó kókó Zaria tunu wọn. ìgbà ìṣinṣin kì í dènà dọ́wọ́ ọwọ́ bàbá ìṣinṣin. ẹ má dènà ta kò lè ṣí nípò. koríko kó Zaria ní òòṣà òkè ń gbà tabaníkà mẹ́ni ọ̀la la máa mú kókó báwọn ṣọ̀tẹ̀ kókó báwọn jalè kókó báwọn hùwà ibi.